ṣẹ́rí ibi tí kílọ̀ àwọn ti bẹ̀rẹ̀ lélẹ̀ ẹ máa wọ̀n láti bí báyìí dé ìsàlẹ̀ a máa kọjá igi yẹn lọ́hùn ṣé àlọ́ sí kọ̀ọ̀dúnlọ̀ yẹn náà. ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn rárá wọ wọ bí wọn sọ̀rọ̀ àbí ẹ kó kalẹ̀ ẹ kó kalẹ̀ ọlọ́run ló kú ni wọn. wọ́n á sì wọn gbà ń tẹ́ wọn á sì wọn gbà. àwọn ọmọ kúrò lórí ilẹ̀ ọmọ tó bá mi ṣe làṣẹ àròlẹ̀ bàbá ìlú nílẹ̀. níwájú ilé mi bẹ́ẹ̀ ni lójú why are you behaving like this? are you thugs? ọ̀dọ́ kábíyèsí. why are you behaving like thugs? ẹ̀yin àgbàlagbà ntọ́mọdé máa ṣe tá a máa mẹ́gbàá sí tá a máa nà ẹ̀yin àgbàlagbà ìwà ń fa ṣọmọ ya mọ́ra yín lọ́rùn ẹ ń ṣe bí àwọn àwọn adàlúrú àwọn àwọn tọ́ọ̀gì. bí wọ́n bá gbà rẹ nílẹ̀ ní lórí àgbẹ̀. ẹ lọ́ọ̀ lẹ́bẹ̀. pápá tó kẹ́. wọ́n mọ̀ pàṣẹ yàtọ̀ ẹ lọ́rùn náà. èmi nígbà tó fọ́ kẹ́ ẹ. láyà kábíyèsí ṣe ká igbó mọ́ kábíyèsí ẹ gbàgbó lọ́wọ́ mi rí ṣé mo mú gbórí lójú yín. débi pé màá bá bẹ̀rẹ̀ amúyàwó. wọ́n tó fọ́ sọ́kọ̀ ẹ lọ́rùn. kábíyèsí ẹwọ ẹwọ ẹwọ aṣọ tó wà ẹwọ aṣọ tèmi. sọ aṣọ wo lọ wọ̀ ńgbà tí ìjà jọ dún yín. eléyìí ni mo wọ̀ kábíyèsí ló dúró dáadáa lọ́rùn ẹ̀ báyìí. ẹ máa ń nìtì ní kábíyèsí. kábíyèsí ẹ wo eyín tó fi ẹyìn ẹ eyín ẹ mélòó ló yọ nínú eyín tẹ rí mélòó ló yọ. ó ti dà ó ti dà mo ti gbọ́ ẹ ṣé mọ̀ yìí pé èmi nìkan ni mo wà níbi tí mo wà yìí. èmi nìkan ò lè dá ẹjọ́ dá àwọn ìjòyè mi láti wà ń bẹ̀ so ẹ máa lọ nígbà tí tẹ́ńpà yín bá calm down bí ọ̀la sọ́túnla. So, kẹ wá padà wá àbá ìyanjú ẹ. òkè kábíyèsí. kọ́ńkálùkù máa lọ nílọ tiẹ̀ ni o tí n bá gbọ́ wípé ẹ tún lọ ń dára yín lọ́nà màá jẹ́ ká lọ tì í mọ́lé o. ìdí tí mo fẹ́ kó máa bá tiẹ̀ lọ nìyẹn ẹ tí ó lọ dáadáa. ẹni tó lè fa aṣọ yamọ́ rẹ̀ lọ́rọ̀ kò sí tí ẹ lè ṣe o ó lè àtàkì mi ta ẹja wa dúró báyìí. lọ́rọ̀ kan àfin ló fẹ́ máa gbé báyìí. rárá tó bá ti lọ tí gbogbo bá ti yanjú màmá lọ. àfin mi ló fẹ́ máa gbé ilé ilé ìlú la wà. ọ̀dà máa lọ àwọn èèyàn wà lẹ́nu ọ̀nà wọn ò ní jẹ́ kó ṣe nǹkan kan fún ẹ. kábíyèsí. máa lọ. àní o máa lọ àbí ó sáà ti lọ ìwọ náà máa lọ ò lè sọ àfin mi dilé. kí ah! n ṣe báyìí fẹ́ràn jàǹgbọ̀n. báwo lè ṣe ṣe mo ṣe ṣe kẹ ṣé ni mo kàn bọ́ kí n dẹ̀ páàkì mọ́tò sí ẹnu géètì kì í ṣílẹ̀kùn kì í wọlé bó mm. ṣe ń bọ́lé fọ́ọ́ fọ́ọ́ mo kàn cross mọ́lẹ̀ ni ilẹ̀ dẹ̀ níbí lọ orí sáìtì ni mo lọ mo bá àwọn kan lórí sáìtì ń bá lé wọn dànù aṣọ ń lọ ní káwọn yẹn wá sí orí sáìtì ah! ìgbà tó débẹ̀ ní ẹ jíṣẹ́ fún pé mo ti lé wọn dànù bó ṣe ń bọ̀ nìyẹn o ó ní olórí burúkú ni ẹ wo ṣe ló gba mi léṣe gbáà ah! ó kàn fọ aṣọ ayẹyẹ rẹ ní aṣọ báyìí ó fọ ayé pẹrẹ ó bá dọdọ kábíyèsí o ìgbàdàn àdè bẹ́ẹ̀ ó lè mi mo faṣọ ya mo nà òun mo ṣe kábíyèsí àyìnká máa lọ pé tó bá dòòlà àbọ̀ tún la òun ara ṣẹ́ pé wọ́n. ṣáà lọ rìpọ́ọ̀tì fún pólíìsì kó má tún padà wá o. ó máa dàbí ìgbà tó yẹ pé a tẹ kábíyèsí lójúmọ́ lẹ́ni nígbà tó ti dá sí i wọ́n ti ní kò lè ṣe kankan kẹ́ni kankan má ṣe kankan mọ́. kódà ṣé ibi yìí nìkan náà ni. ibi ni à ó bá mi lójijì ni eegun mẹ́rin ló wà lára ẹ̀. àní ẹ máa bọ̀ kí n bá yín mọ̀. táyé mo máa kó pọ̀ kí n má mú pa wàá tí mo pẹ̀ wájú ta kò tó bẹ́ẹ̀ ó kẹ́ wo bí iná ò bá láwo. kì í gòkè odò kàbíyèsí. gòkè odò bẹ́ẹ̀. èèyàn tí ó bá sì dogun kógun. ìtànkìtàn ni ó pa. kàbíyèsí hmm? bí èèyàn bá fẹ́ jẹ ogún kógún hmm. ó gbọ́dọ̀ pa ìtànkìtàn. ìtànkìtàn ni ó pa. kó lè bá àrógún kógún jẹ. àwọn wà á mẹ́nu lélẹ̀ wọ́n ló mọ̀ bó ṣe hun o tí ó jọmọ́ bí ọ̀rọ̀ tó bani lẹ́rù bí ẹ̀ ń gbẹ́ bọ́ bí yàn dé fa nǹkan ìwọ lọmọ bó ṣe hún tí ó fi tó gbé kalẹ̀ dáadáa. Ah, kábíyèsí ẹ̀fì yòókù lè fẹ́ mi ṣe bí bí babaláwo bá dé fa ọ̀rọ̀ ẹnu babaláwo là á gbọ́ ta ló gbọ́rọ̀ ẹnu fárí. <laughs> ebi bàbá gbalẹ̀ tá a gbà ta àkìtàn ọ̀dọ̀ yín náà là ń bọ̀ àdárí ẹ̀ sí. <laughs> ilẹ̀ ti jẹ́ tiẹ̀. kábíyèsí dúpẹ́ náà. tó o bá wà ní báyìí. kò yé mi o bọ́lá mi ì tí ì rí solution sí kinní yẹn o mo ti fẹ́ rìn pa. gbogbo orin mi pàbó ló padà já sí kò tí ì yé mi náà. it is well ọkùnrin ti sọ pé kí n wá lọ́la hmm. wọn bá bá mi ṣá owó kọjú èmi náà dẹ̀ máa tètè lọ láàárọ̀ la títí ìrọ̀lẹ́ màá lè wà kọ́ àwọn òwe fún ẹ. Ah. bọ́lá ò ṣe gan ò ṣe inú mi dùn gan-an Ah, in fact ó máa ń jọ mí lójú ní gbogbo ìgbà ni mo dúpẹ́ fún àwọn nǹkan tó ti ń ṣe látẹ̀yìnwá mo dẹ̀ tó dúpẹ́ ilé tó tó fẹ́ ṣe fún mi yìí ó ṣe mo dúpẹ́. èmi náà ò dúró mò ń káàkiri káàkiri ṣùgbọ́n kọ́lọ̀ ṣàánú mi náà ni ó ṣe mo dúpẹ́. kala fẹ́ ṣe fún tí ò bá ṣe wọ. that's my baby <laughs> i love you darling. ẹ <laughs> eh, kí ló tún wá jẹ lẹ́nu. ẹ n tó ṣẹlẹ̀ ni pé. Eh, ìgbà táwọn ọmọ mi fẹ́ jáde láàárọ̀ yìí wọ́n jẹ́ kó yé mi wípé táwọn bá fi máa padà dé lálẹ́ làwọn ṣe máa ṣe oúnjẹ bọ̀ èmi ti wá nǹkan jẹ mo ti mu gàrí díẹ̀. ṣé gàrí wà nínú oúnjẹ ni lọ change tọpẹ jẹ ká jáde. ilé yóò. nǹkan change tọpẹ a lè máa sáré lọ pa. ẹ ṣeun ẹ̀yin ìlú mòye. kábíyèsí kábíyèsí. ọ̀rọ̀ ilẹ̀ tó ní awuyewuye nú tá a ti ń fà láti níjọ́ yìí òní là á yanjú ẹ̀. Eh, mi sì mọ̀ pé dájú ṣáká àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n á fún wa yanjú síbi tó dáa. torí a ti fojú adé kan kò ní sọ ó yá o báwo ni ọ̀rọ̀ ilẹ̀ ti jẹ́ o ṣé o ralẹ̀ ni àbí báwo ni ilẹ̀ ṣe jẹ́ tiẹ̀. ṣé mi ìwọ kọ́ èmi ni. Ah, ah, kábíyèsí ń bí léèrè ọ̀rọ̀ ó tún ní sóhun táwọn dojú kọ. kábíyèsí o ṣẹ́rí ilẹ̀ mi ò rà á àjogúnbá ni látọ̀dọ̀ bàbá mi. ojogun lẹ. bàbá tó dẹ̀ bí mi yẹn pọ́psì mi òun náà jogún ẹ̀ lọ́dọ̀ pọ́psì tiẹ̀ bàbá tiẹ̀ ni bá a ṣe ń ṣe níran díran díran díran nìyẹn títí dòní. báwo ni ilẹ̀ ṣe jẹ́ tiẹ̀. ẹ ṣe kábíyèsí ẹ pẹ́ fún wa o ṣe rí ilẹ̀ mi ò rà bàbá mi ló fún mi torí àwọn baba ńlá Baba mi orí ni wọ́n fi rìn dé ìlú ìkí Baba tèmi handover fún mi gẹ́gẹ́ bí baba bàbá mi ṣe handover fún baba mi gẹ́gẹ́ bí baba baba baba mi náà ṣe handover fún baba baba mi èmi náà ó ṣe handover fọmọ ni pẹ̀lú ògo ọlọ́run. kábíyèsí rí sẹ́rí pé tí mo sọ lọ́sàn sẹ́rí pé tí mo sọ lọ́sàn. mini mini kí ni ìtumọ̀ ẹ̀. mini pé mo ní bàbá tèmi lónìí lẹ̀ ìwọ náà ní bàbá tiẹ̀ lónìí mo ní bàbá mi jogún ẹ̀ lọ bàbá tèmi ni ìwọ náà tún sọ the same thing tí mo sọ lọ́sàn. ah ok o expect kí n sọ pé yàrá ìyá ẹ ló fún mi nílẹ̀ kábíyèsí yàrá yàjẹ náà yàrá bẹ́ẹ̀ ìyá ìyàrá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀run àti tó ti kọ́ sí tó ó yẹ kú yàrá yìí tó gbé yàtí fún wa fi gbogbo wa bilẹ̀ ni yà yà yà. ó ti tó níwájú kábíyèsí lẹ ti wí wóró wóró wótò wótò ah, ẹ sórí ara yín. ẹ filẹ̀ ìwọ ọmọkùnrin yìí. ó bukẹ́ ó bu yanu gbogbo yìí náà wò. wo bí ọkùnrin bó bá ti tún bẹ̀rẹ̀ kàntàkàntà kó o mú wọnú túbú kó lọ bí ijọ́ mẹ́rin kan bẹ̀. ẹ jèrè kábíyèsí ọdún mẹ́rin kó tó dé mo ti ta gbogbo mo ti kọ́lé sórí gbogbo lẹ̀ tán. kí ni nǹkan àpẹẹrẹ tó wà lórí ilẹ̀ yẹn tó lè fi dá wa lójú pé ìran rẹ ló nílẹ̀. àpẹẹrẹ tó wà lórí ilẹ̀ gangan tá à sọ̀rọ̀ pẹ́. kí ló wà lórí ilẹ̀. yẹ̀pẹ̀ ni. eérú ni ìbá wà ń kò yé mi tẹ́ bèrè. kí ni nǹkan àpẹẹrẹ tó wà lórí ilẹ̀ yẹn tó lè fi dá wa lójú pé ìran rẹ ló ní. àpẹẹrẹ ó oh, igi igi igi igi wà nbẹ. irin ni ìbá wà nbẹ irin. igi ọdán o wà nbẹ àwọn ẹyẹ ẹlẹ́dẹ̀ wà lórí ẹ̀ mo ti rántí bẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀ sí igi ọdán yẹn. wọ́n ti gé. wọ́n gé kí ni ìdí tí wọ́n fi gé. mo yàn fẹ́ fi dáná ẹ̀ tàbá fẹ́ fi kọ́lé wọn fẹ́ fi kan lé. kábíyèsí. wọn a máa fi gé ọdún kan lé ọ̀tún ẹ̀ mọ́ gbà mí. Ah, n ò gbọ́ rí. kábíyèsí mi ò rí rẹ́ẹ̀rì. tàbí wọ́n yẹ nìkan ló ní ìdí ẹ̀ lóge. n tí mo sábà ní wípé kò sí gé ọdún bẹ́ẹ̀ mọ́ ti gé. wọ́n ti gé ọ̀dà kí ni nǹkan àpẹẹrẹ tí ìwọ fẹ́ ṣàlàyé fún wa. lórí ilẹ̀ yẹn. lórí ilẹ̀ yẹn. tí bá ń sọ̀rọ̀ sórí pé nígbà tó ń sọ̀rọ̀ tiẹ̀ kò ọ lẹ́nu. ẹ jèrè kábíyèsí lójú òní fi yín. sẹ́rí lótìtọ́ gẹ́gẹ́ bó ṣe sọ igi ló wà lórí ilẹ̀ yẹn igi ọdán sì ní tòótọ́ pàápàá jùlọ lórí igi ọdán ọ̀hún àwọn ẹyẹlé ni wọ́n wà lórí ẹ̀ ṣùgbọ́n ọba kan ló jẹ ńgbà náà láyé ijọ́ náà lọ́hùn ó jẹ́ ọba tó nífẹ̀ẹ́ ìlú ẹ ó sì fẹ́ kí ìgbà tòun túbà kó túṣẹ̀ wọn méjì wọn ìkún ó kàn wọn bá gbalẹ̀ aláwo lọ ńgbà babaláwo gbé fájọlẹ̀ babaláwo bá ní ẹbọ kàǹkà tí kagúnláyà láàrú pé ẹbọ yìí tá a bá rú tán a wà lọ rèé gbé sí ìdí igi ọdún tó wà níwájú ìta èyún ìdí igi ọdún tí àwọn ẹyẹlé ń bà lé lórí pé tá a bá ti wá gbé ẹbọ ọ̀hún síbẹ̀ tán bá ti gbé ẹbọ ọbẹ̀ tán wọ́n bá gé igi ọdún dànù kábíyèsí ṣe sì pé àwọn ẹyẹ tí ó wà lórí igi ọdán ibì kan náà kọ́ ni kálukú wọn gbà lọ àárẹ̀ tí ó gbọ̀tún àárẹ̀ tí ó gbòsì èyí ló dífá fún pé tọ̀tún tòsì ìní ẹyẹlé fi kórè wọlé kábíyèsí ntọ́fà tí ìlú wa fi ń túbà tó ṣe dùn nínú. kábíyèsí ohun dáadáa ó bọ̀ tọ́jú kábíyèsí tí yóò bá kú wà ohun ohun ohun àwọn àti dára báyìí o ó ti fail ó ti fail kábíyèsí. kábíyèsí olúwa mi ẹ wo àṣìǹbẹ̀ ń gbà tọrọ ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n bá rò òun náà lè máa ṣèdájọ́ lé lórí ó ti wá fi hàn gbangba pé olè lárákùnrin property tí kìí ṣe ti mọ̀lẹ́bí ẹ̀ ló fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹbí tí wọ́n ní. ọ̀tún kábíyèsí àṣẹdọwọ́ yín. ṣé ẹ ti rí ní ti tèmi o àwáwí lásán pátápátá ni ọkùnrin yìí ń sọ bẹ́ẹ̀ ni àwáwí ni gbogbo tó ń sọ látàárọ̀. kábíyèsí ṣẹ́ẹ̀rì ọba ló ń mọ ìtọ́ ilẹ̀ gbogbo ìlú ìkíní ti sọ̀rọ̀ kejì ti sọ̀rọ̀ ẹnikẹ́ni ṣe ìdájọ́ kábíyèsí. pátákàtà rẹ̀ ti ẹ̀ pọ̀ ìdájọ́ mi rèé o <clears throat> látòní lọ o gbọ́dọ̀ dé orí ilẹ̀ yẹn mọ́. kábíyèsí ilẹ̀ bàbá mi ni. ẹ bá tó já pẹ́jẹ́ ẹsẹ̀ rẹ̀ níbi ilẹ̀ o ẹ jẹ́ kí n mọ̀. yóò ṣẹ̀wọ̀n ni yóò ṣẹ̀wọ̀n ba. kábíyèsí kábíyèsí mo bá tún débẹ̀ yóò ṣẹ̀wọ̀n ba. ẹ wo àrùndé ọ̀pọ̀ sórí ilẹ̀ mo bá fẹ́ ta ni ta tó bá fẹ́ fi ṣe kó fi ṣe ilé bàbá mi ilé bàbá tèmi ilé bàbá mi. ilé bàbá ló ní rẹ ìwọ ní bàbá má gbọ́ ojú ẹ̀ má gbọ́ ojú ẹ̀ má gbọ́ ojú ẹ̀ ìwọ ní bàbá. ẹ̀jẹ̀ rẹ̀ sọ̀rọ̀ mi kábíyà ọ̀ ní bàbá sẹ́yìn bá mi kábíyà bàbá kò láàbí kí n bá kí n bá kí n bí bẹ́ẹ̀ yọ wájú ogun ológun ogun ológun lọ́rọ̀ tó fẹ́ yọ. kábíyèsí ah, mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ orí adé ah, orí adé ọmọ gbẹ̀yìn o kábíyèsí <laughs> ẹ pẹ́ lórí ìtẹ́ bàbá yín o ah, gẹ́gẹ́ bí òwe yín. àṣé lóòótọ́ ni pé béèyàn bá jẹ ogún kógún yóò pìtàkìtà. ìtàkìtà ni ó pa. tí ó bá ṣe ìtàn àgbélẹ̀rọ nǹkan kan tẹ́ ẹ gbé sí mi lẹ́nu. ìwọ náà tó wàá mú lẹ́nu. o wá tún embellish ẹ o tún exaggerate o wá o wá fọn ká ọmọ ní àwọn kárí mo kàn sára sí ẹ mo ní ọmọ lọ. kábíyèsí nígbà tí odidi kábíyèsí rán mi ń ṣe ẹrú ṣé torí mi bá pín ṣé kò ní yẹ kò yẹ kémi náà fi tọmọ jẹ <laughs> ẹ mọ jẹ tọmọ mọ nù ẹ ṣe mo dúpẹ́ lọ yẹn kábíyèsí ẹ pẹ́ lórí ilẹ̀ bàbá yẹn ṣe rí ẹ jẹ́ kí n wá fi kinní kan dání lójú o kábíyèsí pẹ̀lú gbogbo dẹ́ǹsì fún mi tó jẹ́ pé àárọ̀ ọ̀sán alẹ́ ìgbà òjò ìgbà ẹ̀rùn ẹ̀yìn mi lè máa dúró sí mo ń fi dá yín lójú pé kò sí nǹkan ẹyọ kan láyé yìí tẹ́ gbà tí lọ́wọ́ tèmi náà o gbogbo ìgbàkúgbà tẹ́ bá ti nídìí mi olúwa mi ẹ pè mí o. ọ̀ka rẹ̀ ẹ ṣe o. ìta ń pè lọ́rẹ̀ náà ilẹ̀ ẹ má ti lọ jẹ́ kí àwọn àwọn ọmọ jẹ́ ká pẹ́ wá. kábíyèsí mo rò bá wọ àṣẹ ẹ má jẹ́ àjẹun níbi ẹja kan. ẹ mọ̀ mọ́ àwọn ọmọ àdìpẹ́ kó ti kàn jù ṣé wáìnì ti bí yẹn wà. ó wà nílẹ̀. ó kù díẹ̀ wá. Yes, sir. Ẹ rọra uh, Um, um, um, Daddy, ọkọ àfẹ́sọ́nà mi tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín ni Kọ́lápọ̀. Kọ́lápọ̀. Ah, Kọ́lápọ̀ kí ni lọ? Kọ́lápọ̀ ọ̀kẹ́ owó. Kọ́lápọ̀ ọ̀kẹ́ owó. Ah, ṣé kìí ṣe ọ̀kẹ́ owó tó wà níbi òkè church? Exactly. exactly ti òkè church bàbá kòkòkò. ẹ́ẹ̀ àdádì kọ́lápọ̀ kẹ́ owó tí wọ́n wà níbi òkè church ọmọ bàbá kòkòkò. excuse me ìbá àjọmọ bàbá gbàgbàgbà kódà kó jẹ́ ìsàlẹ̀ mosque tàbí bí wọ́n ti ń tẹ̀fá ní tí mo mọ̀ ni pé ó lè fọwọ́ yẹn o. mi ò bẹ́ anybody jà èmi àtẹ́nibọ̀dì ò n mo mọ̀ ni pé ọmọ mi ti lọ́kọ. Ah! Ah! What is going on here? What? what? Yes, she's married. Daddy, ìgbà wo ni mo introduce ọkọ sí yín àti pé ta lọ́kọ mi? Good. O ti lọ́kọ bọ̀ tó o mọ̀. Yeah, excuse me. You are engaged, o dẹ̀ mọ̀. Aṣọ ah, pọ́sibú kì í lọ́kọ kí má mọ̀kọ mi, ó ṣe máa ní mo lọ́kọ. Lùsọ̀ lọ́kọ̀ tọ́lú tí wọ́n bá kí ọwọ́ máa tó ẹ̀kọ́ lẹ̀. Daddy, Daddy, ẹ ṣì ń bínú ni. Àgbà tí lọmọ ẹ̀ ń pọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ dádì téèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná kó máa ní rẹ́ni bá ṣe rè. èmi àtẹnibọdì ò jà kò síjà kankan láàrin èmi àtẹnibọdì all i know ni wípé ọmọ mi ò lè fẹ́ ọmọ bàbá gbàgbàgbà simple. Ah. dádì ẹ ṣì ń bínú ni. lọkọ ọkọ mi rẹ ń sọ tètè ń ṣojú sí i. Ah. gentleman if you are with your senses wàá mọ̀ pé mo ṣe sọ̀rọ̀ yóò yẹ kó dìde ní kó ra máa lọlé irọ́ ni. irọ́ ni. mọ́mí dọ́ọ̀ ìjọ dọ́ọ̀ sọ̀rọ̀ tó bá lọ rọ́pò wọ́n wí tó bá mú bá o two weeks of yẹn kò lè two weeks sí náà dé sí náà dé o ma sọ fọ́ọ̀tì ẹ̀ o ní lọ ọjà for one week o ní lọ sí ọjà for one week sí náà you come here. You come here. Seven. Eight. Sit down. Forty-four men. Bàbá bẹ́ẹ̀ náà fún ẹ lójú ẹ̀ lójú ẹ̀. Bàbá tí Bọ́lá fún ẹ lójú ẹ̀ lójú ẹ̀. Àbí. Láti eléjì òde ẹ fẹ́ máa bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ rẹ̀. Ẹ máa bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ eléyìí ò dáa. Eléyìí ò dáa báyìí kò dáa ní dáàdì kò dáa ní bó ṣe lè kó ní ṣe rí nǹkan tá à ń sọ sí abúlé náà kan ni mò ń sọ lẹ́ẹ̀kan sọ pé kò kò yé yín báwo ni nǹkan tẹ̀yìn ti ṣe látọ̀dọ̀ tó ti pẹ́ tó ṣe máa máa affect mi nísìn ṣé bí nǹkan tó ń tà láti sọ nìyẹn gbogbo nǹkan tá a bá ń ṣe lénìí ká máa rò kò sí nǹkan méjì nítorí ẹ̀yìn wa ọ̀la ni ẹ̀yin bàbá méjèèjì bára yín jà ẹ wá fi ń affect life àwọn ọmọ débi pé a fẹ́ fẹ́ra a ò fẹ́ra and it is not even pé di ọlá jẹ́ ọmọ bàbá flat kò yé yín sìn mo ń sọ̀rọ̀ nípa life mi tí ó jẹ́ wípé ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ ń sìn ìjà tẹ́ ti jà láti gbà yẹn ìbínú tẹ̀ ń bí ń gbà yẹn ó affect mi. kọ́lá kọ́lá ò disappoint mi. lọ́nà wo sà. are you saying pé saint lèmi èmi èmi ti di angel níwájú ẹ tí n bá rí nǹkan bínú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mi gbọ́dọ̀ bínú àbí ìzáwọ́yọ̀sìn ọ̀ wọ́n ti fìgbà kan rojọ́ fún ẹ pé ìjà tí èmi pẹ̀lú bàbá ìyàwó ẹ jà wọ́n ti sọ fún ẹ pé mi ni mo jẹ̀bi wọ́n ti dá mi lẹ́bi fún ẹ. Ah, ah, for God's sake tí bàbá ọmọ tó fẹ́ fẹ́ tó náà fẹ́ fẹ́ tó bá sọ wípé ọmọ òun ò lè fẹ́ must it happen ṣé onìkan ló wà ní ayé ni. onìkan ni. ah we are not talking about human being here okay the major thing that I saw lórí ẹ̀ is about love love love tó o bá love èèyàn kò sí nǹkan tó lè ṣe fún tẹ́ ò bá love mi nínú àwọn ọmọ yín ẹ ò ní fi ó díndín òkè church lẹ̀ kẹsàn pé ń bọ̀ mi nítorí ọ̀rọ̀ yìí a ní mo nífẹ̀ẹ́ àmọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ mi dé bẹ́ẹ̀ ṣe sọ kí ni nǹkan tá a máa ṣe. ok ọwọ kárí that is the question ọmọ yẹn kò lọ́ọ̀fẹ́ ọmọ yẹn ó lọ́fẹ̀ẹ́ àwọn òbí ẹ̀ dẹ̀ sọ pé kò lè fífẹ́ yín ò lè possible nígbà táwọn òbí ẹ̀ dẹ̀ sọ pé. dájú go straight to the point kí la máa ṣe. èmi kọ́ ni mo sọ pé mi ò fẹ́ kẹ́ fẹ́ra yín náà. tí kì í ṣe pé èmi tàbí sáìdì mi láti sọ no sí relationship ìyàwó àtìyàwó ẹ̀ tó jẹ́ bàbá àti ẹni tọmọ ọ̀dẹ̀ fẹ́ hùwà ọmọ àlè tó fẹ́ gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu for God's sake o láti wo obìnrin mi. ẹ jáde obìnrin mi wo ni mo fẹ́ wá. òun láti wo obìnrin mi. àìmọye obìnrin tí mo ti gbé wò tí mo ti gbé gùn lẹ́nu àwọn kó tó di pé ọmọbìnrin ni mo nífẹ̀ẹ́ sí pé mo fẹ́ fẹ́ what are you saying daddy. ṣé kì í ṣe pé o ti jẹ fọ́sá ṣé wọn ò fún ẹ lẹ́fọ̀jẹ ṣé wọn ò fún ẹ lẹ́fọ̀jẹ kọ́lá. dáàdi ẹ má bínú inú ti ń bí yín àbí i am oh, very sorry ẹ jọ̀ọ́ ẹ má bínú kí lẹ rò pé mo lè ṣe. ok now àwọn àpèjọ náà bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yẹn ọlọ́fin sọ ni tọ́ka nínú yẹn máa kú sí ẹnìkejì ní mánìmá is that what you are saying is, is, is that what you are saying. can I ask you one question. ask ṣé ó pè so kí ni mo kí ni mo kí ni mo wá kí ni mo wá live ní ayé kú. mo yí béèrè ṣé mo lè béèrè kejì. béèrè so pè kí òun kú kíta ní kú ohun ọmọ yìí. mi ò ní kó kú. very good dáàdi jẹ́ wọn kó possible kó jẹ́ pààrọ̀. méjèèjì jọ kú lọ́jọ́ kan náà. ikú kankan ò sí lójú ẹ torí mo wú àkọọ́lẹ̀ dání ẹ tó yẹ ọ kì í ṣe ọmọ tó bá kú ní kékeré eh. ẹ tó bá wá ikú tiẹ̀ káàkiri ni kó gbé ikú tiẹ̀ lọ sí ìjọba ìwà. bàbá bẹ̀rù àkọsẹ̀jáyé lọ́dọ̀ ẹ̀kọ́ ìbolówà. Kini, what, um, what does that supposed to mean? Just answer my question, Daddy. Where is the bàbá tẹ́ wà kọ́sẹ̀jà iná do ẹ̀? Ó ti kú. Find solution to this thing. Ó ti kú ṣùgbọ́n bàbá dàgbà níbi ah. ilé tèmi, ìdílé tèmi tí mo bí ẹ. Tó bá jẹ́ pé mi mo bí ọ́ tòótọ́ tí wọn ò kì í sọ máa lè. Ìdílé tiwa wọn ò kì í kú kékeré. Bàbá bàbá mi one hundred and forty years lólo. Bàbá mi one hundred and twenty five years. Ẹ fẹ́ yàwó fún mi. Kí ló kí ló lé nù yẹn? Ok, kọ̀dà tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn just give me three weeks within now and three weeks màá rí ọmọ tó na ọmọ yẹn pa fún ẹ. option two three weeks is too long for me mo fún yín lọ́jọ́ mẹ́ta. three weeks. option two ni yàrá okay just give me twenty-four hours twenty-four hours i will get you a better girl. My lovely daughter, what exactly is wrong with you? Tell me, kí ló ń ṣe ẹ́? Ọgbọ́n jẹ́lẹ̀ ò jẹ́, ò moody throughout, ò bá anybody sorrow? Kí ló Tell me, what exactly is the problem? Dájú kò sí nǹkan ṣe, I'm very okay. Lórí kọ́lápá rí. Ah, mo ní torí kọ́lápá rí. I know you love him so very much. You know? Of course, I know you love him. Daddy, if you know, kí wá lórí tẹ́ Daddy, I'm your daughter and you're my father. You know me like the back of your hand. Ẹ mọ̀ tí má sọ fún yín pé ó yẹ kẹ́ understand now ó yẹ kẹ́ believe me. of course i do. ẹ eh, wá ìtẹ́ wa ṣe wọ́n ṣe ṣe ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀ ẹ́ mo pé hurt mi Adiola. Sir. sórí gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ pátápátá fún àǹfààní ara it's for your own good and happiness. sórí tí ọmọ kékeré bá sick tá a bá gbé hospital tí doctor bá ti fa injection rọ báyìí ọmọ yẹn máa hate doctor ni ó máa rò pé ó fẹ́ pa òun ni láì mọ̀ pé dókítà yẹn gangan ló fẹ́ save life ẹ̀ ìgbà táwa ní oko ní kékeré tí pàkúté bá mú ajá tó bá ti má já báyìí fẹ́ lọ gba ajá yẹn lẹ̀ ajá yẹn máa bẹ̀rẹ̀ sí kí wá jẹ́ ó máa rò pé a fẹ́ hot òun ni gbogbo tí mò ń ṣe fáǹfààní ara ẹ̀ ni but all the same let me just give you this assurance my darling gbogbo tó fẹ́ ló máa ṣe ṣe. I'm <laughs> um, sorry, can you repeat yourself, sir? Okay, oh, rewind. No, mo mí ìwé kẹ tọrọ yín sọ. kì í kọ mo mí ìwé pé n tó wù ẹ́ lọ́kàn yìí náà as in because tó wù as in kí n fẹ́ kọ́lá fún. n tó ṣáà wù ẹ́ lọ́kàn yẹn oh my god. ìwọ ṣáà ti jẹun <laughs> ṣáà tó fẹ́ jẹ jọ́sọ̀ tó fẹ́ jẹ fún prepare fún ẹ. <laughs> láti the lè sọ oúnjẹ mi. wàá at least today má ṣe fún ẹ wàá jẹun inú ẹ dùn. láti ẹ̀ lè gun yán. iyán. ṣe lè gun yán. o ni mo dá sí jù. iyán yín máa ń ní kókó jọ. sórí <laughs> tèmi kò ní ní kókó special lélẹ̀ tí wọ́n ti ń gbọ́ kó iyán ló fẹ́ jà mí kó kó mo kó nìyẹn o pé My daddy. Sorry, sorry, sorry. My daddy. <laughs> Funny daddy. <laughs> oh my god! Couple was in mind to me. And um I feel like it's gonna be a solution. See Bubungo to one And what is it? Your dad is very close to the king, right? everybody knows that. yeah everybody ló mọ̀ so mo fi pé a lè lo influence kan bá ọba sọ̀rọ̀ so that ọba máa lè compel pop sí mi kó aláwa láti marry now. what do you think you know ọba làṣẹ. kó tó ọba fẹ́ sọ̀rọ̀ pop sí mi náà bá. ó dà pé àwọn kọ̀ọ̀kan lára mi sọ fún mi pé ó make sense o. So. You want to call him right away? I'm calling him. Uh, well, ẹ̀yin méjèèjì mo ti sọ fún yín wípé kẹ́ ẹ lọ koríkorí kẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì yanjú ọ̀rọ̀ yìí láàrin ara yín síbẹ̀síbẹ̀ ẹ̀ tí ìbábọ̀ kankan wá fún mi pé ibi báyìí la yanjú ẹ̀ sí. ẹ ṣe kábíyèsí ẹ kábíyèsí o ewúrẹ́ ò lóun ọ̀sọ́ ọmọ ìyá àgùntàn o àgùntàn ló ní ìyá tòun òbí dúdú hmm. èmi kọ́ ni mo ní kí àwọn ọmọ fẹ́rẹ́ má wọn mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi bẹ́ẹ̀ pé e a lè mọ́ jà ahọ́n àti eyín wọ́n ń jà wọ́n dẹ̀ jọ ń gbé ni a ti jà ìjà sì ti parí ńgbà bá parí ìkànjọ́ wò láájà mi pàápàá jùlọ ń tá a jà lé lórí ọlọ́run tó wáá sọ pé a padà kọmọlùbọ́ papọ̀ pé gbogbo ń tá a jàlé lórí ńjọ́ kìíní àná òun náà o ti ìdílé méjèèjì náà ni yóò tún padà já sí gbẹ̀yìn ìyẹn ó ti tó nǹkan tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí kábíyèsí ò ní ẹ bá mi bẹ̀ kó dákun kó gbàgbé ọ̀rọ̀ àná. bí ọmọ yẹn bá tiẹ̀ fẹ́ra wọn yóò jẹ́ kí ìfẹ́ yín kó kó kó okùn ìfẹ́ yẹn kó le dáadáa bá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan bá ṣeré. kábíyèsí èmi ò bẹ́ ní kankan mi ò dẹ̀ bá anybody bínú n tí mo fẹ́ ṣe èmi ni mo mọ̀. kí ló fẹ́ ṣe. goat tèmi my goat can work with anybody ṣe yẹn àgùntàn bí dúdú àbíkọ fún goat tèmi lè ṣiṣẹ́ pẹ̀lú anybody tèmi ní pọ́nmọ́ mi ò ní fẹ́ ọmọ ẹ láéláé. kí ló dé tí òfin lè fẹ́ kí ló dé nílùú wa yìí náà abájú báyìí náà lọ. God bless you kábíyèsí simple ọmọ méjì lọ́kọ kò jù bẹ́ẹ̀ lọ. irọ́ ni. kí wọn ló bá mi bí ni. irọ́ ni. olódó fi àyàn. wọ́n ti ṣe sọ̀rọ̀ bí ẹ̀fọn. mo lọ́mọ méjì lọ́kọ onírọ̀ mo pa. kí ni tùmọ̀ yẹn wájú kábíyèsí ló ti sọ gbogbo yẹn. kábíyèsí ẹ gbà mí lọ́wọ́ ọkùnrin kẹ. ọmọ rẹ o lọkọ ó lọkọ níbo ló lọkọ sí. ọ̀lẹ́ ọmọ tó ṣe pé ọmọge ni. kábíyèsí ó ti lọkọ mo ti fà lé ọkọ ẹ lọ́wọ́. ẹ ẹ ẹ wo kábíyèsí ẹ jẹ́ àfilọ́rùn lẹ̀ ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kinní kan ni bàbá lè jáwé lórí àṣẹwélé ẹnìkan èyí tó ń kó torí ẹ̀ gbogbo owó tí ọmọ mi ti ná fún ọmọ rẹ̀ bó ló sì dá òkú ọ̀dà fún mi. jọba bí o ní làákàyè rárá ni ṣèmi gbó lọ́wọ́ ọmọ ẹ ni. ọmọ mi ò náwó fọmọ ẹ gbogbo aṣọ tọmọ ẹ ń rà fún ọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣe fún ọ ṣé ilé epo ní ti ń ṣe mobile ní ti ń ṣe ni àbí tó tà. bẹ́ẹ̀ bí tí o bá pe ku ìfẹ̀yìnfẹ́ lẹ́yìn ni. Okay bọ́mọ rẹ ò bá fẹ́ ọmọ rẹ mọ́ ẹ padà. mi ò kówó lọ́wọ́ ẹ̀rọ fèsì. Ah, ó lọ́mọ ẹ̀ gbowó. èló lọ́mọ mi gbà. kábíyèsí owó tí ọmọ mi ti ná fún ọmọ rẹ lé ní ten million. Ah, ah, mo kéré nìyẹn mo. ó lè kábíyèsí ẹ̀wọ̀n ten million ló pè bẹ́ẹ̀ yẹ ṣé ó rẹ helicopter fún ni. ò ń sọ̀rọ̀ ò ń sọ̀rọ̀ òkúta ẹ̀sẹ̀ lẹ́nu dọ́mẹ́ta yìí màálù mélòó lẹ ìwọ lè rẹ́dí ra. o tiẹ̀ o tiẹ̀ pé akàwé mọ rìṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀. Ah, mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo kàwé tí mi ò ríṣẹ́. so ìwọ jókòó sílé o mọ iye màálù tá a parí pátí. mo dúpọ̀ sí Ọlọ́run yí ọmọ mi re tọmọ mi ò bá yá re sọmọ rẹ ọbẹ̀ kú sí lọ́rùn. ọmọ ẹ ló ń kú fọmọ tèmi. ọmọ ẹ ló ń fọ sí ara ẹ sọmọ mi lẹ́nu. ọmọ ẹ ló ń kú fọmọ mi ọmọ ẹ ló fẹ́ fọmọ mi. ọmọ ẹ ló ń fọ sí ara ẹ sọmọ mi lẹ́nu. èmi mo ní mi ò fún yín lọ́mọ. ẹ dáwọ́ mi padà. ọmọ mi ò gbà wọ́n náà lọ́wọ́ mi and that's all. ẹ lóòótọ́ ni mo gbà mo tún gbà mo gbowó lọ́mi kábíyèsí mo gbà pé mo gbowó lọ́mi ṣùgbọ́n ọmọ kan ló ṣàgbówó lọ́wọ́ ọmọ mi bá a bá fa egbùrù egbùrù ọ̀fàgbó tí n bá he ọmọ òun tí n bá he ọlọ́run lẹ́dùnmọ̀rẹ́ gbọ́ ìkúnlẹ̀ àbíyamọ wọn bọ̀ kẹ́dùn. ah no no no no you cannot take the law into your hands. ṣé bá lu ẹ̀wọ̀n. sọ́ọ̀dì kábíyèsí. oh no no o lè ṣe yẹn nílùú mi. dá owó padà tó o ti mọ̀ pé ọmọ rẹ ò ní fẹ́ mo fún ẹ ní ọ̀sẹ̀ kan péré. lọ wá owó kó dáwó padà fún olówó kí lè ṣe sọ̀rọ̀ báyìí ten million. bẹ́ẹ̀ni and i give you just one week. one week. yes. ten million. you have to look for the money within one week and return the money to him. kábíyèsí ten million one week. within one week if you don't have that money i cannot tell you what will happen. kábíyèsí. ọ̀dà máa lọ. ten million naira. ten million. lọ wá owó fọlọ́wọ́ láàrin ọ̀sẹ̀ kan one week. èwo ló dáa ṣe one week gbàgbé gbàgbé odidi ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ náà fọ́ mi àbọ̀dà kan ò tó láti wá one million wá one million. o bá rí ten million within one week. ibo ni ó ti rí bá a fún un lóṣù mẹ́ta kò lè rí one million. òkú tí wọn ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màálù mẹ́fà lọ olórí burúkú èkó lè dá èdè ẹ ẹdì ẹlẹ́sẹ̀ méjì kò lè dára. níbo ni yóò ti hello hello commercial bank ọ̀nà ni one zero zero thirty one oh two forty two forty eight one zero zero thirty one oh two forty two forty eight ẹ ten ten point five ah, ah, ah. <laughs> wọ́n rò mí pé ni wọ́n mọ̀ pé mo ní very strong in-law very strong son-in-law kí hold on òṣèré àdèwé mo ti hold on o. No. Oh ẹ má wọrí owó mi kò lè ná five hundred tán lórí ẹ kíní ká dúró kíní ká tún dúró ṣe pópópópó owó wọ́n ṣe pópópó ó ti wọlé o tàbí inú inú mélòó ni ọgbọ́n tó kọ sí mi your account balance is ten million five hundred and two thousand ìmìíràn <laughs> ní two mẹ́tẹ́lẹ́ ẹ káàbọ̀ ṣọlá fúnra yẹn àdúpẹ́ ẹ mo fẹ́ rí kábíyèsí. ẹ ẹ fi kalẹ̀ sí. kíá kíá kíá kíá. kábíyèsí o. ta ló wà ń bẹ. àkànjí ni o. wọlé. kábíyèsí kábíyèsí bàbá adéọlá wà ní yàrá àgbàlejò wọn làwọn fẹ́ rí yín. bàbá adéọlá. bẹ́ẹ̀ ni kábíyèsí. dà mo ti gbọ́ máa lọ. <laughs> alakọ mo ti mọ̀ pé kò lè ra dúró owó yìí ó wá bẹ̀ mí n ò ní gbà. ó sì ẹ̀ jókòó bẹ̀rẹ̀ fún wọn gbatẹ́gùn. kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu kábíyèsí olùkẹrẹ adábẹ́rẹ́ his majesty. ṣé wàá tán díẹ̀ àbí kò tán díẹ̀ à ń bá ẹ sọ̀rọ̀ òun yan rí sàn òun yan rí sàn ẹ ìwọ̀nba ló yẹ kọ́ ọmọlúàbí lágídí mọ́ ẹ ẹyin lohun tó bá bọ́ lulẹ̀ kì í ṣe kó mọ́ sórí ibi tó bá rẹ̀ báyìí wọ́n ló wá dé tó wá ń bẹ̀bẹ̀ báyìí sótán sótán díẹ̀ ah, ah ìwọ̀nba ló yẹ kọ́ ọmọlúàbí láṣejù máa ṣejù ẹ pọ̀ abẹ́ẹ̀tì aláṣejù ò dáa aláṣejù pẹ́rẹ́ ní tẹ́ ẹ wá ń fàyà lálẹ́ ńsìn ẹ pé ká bẹ́ẹ̀ bẹ̀ wọ́n àbí èmi ò fẹ́ bẹ̀ wọ́n o bí wọ́n bá gbà èmi ò bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. dídé jókòó. thank you kábíyèsí. condition tá a bá wá fún ẹ ń sìn ló máa gbà o sórí pé apá ẹ ti jábọ́ báyìí condition tá a bá fún ẹ ló máa gbà. kábíyèsí. Mm -hmm. I have a message for you. Me? Check in ní ten million naira. Kọ́kọ́ orúkọ tó bá wù Envelope ẹni ìlú ò ní bàjẹ́ o, kábíyèsí o. Yeah!

ten million naira check. ten million naira. níbo lórí gbogbo. àmọ́ ah, bí ó ti rí o. yé mo gbé mo gbé mo gbé mo gbé mo dáràn. àmọ́ ah, bí ó ti rí o. kábíyèsí ọ̀rọ̀ mọ̀ yíwọ́ nù. èwo ni yíwọ́ ń bẹ̀ bọ́gbọ́n bá tán nú àgbà ṣùgbọ́n mi. Ah, ẹ̀yin àgbà létí ẹ̀ ní bí ẹrù bá kọ̀kẹ́ tó bá kọlẹ̀ ló níbi tá bàbá wa tó máa gbé sí mílíọ̀nù náírà mọ̀ sọmọdé o. ọgbẹ́ ọgbọ́n wò láwọn àdásí báyìí kábíyèsí. àmọ́ ọgbọ́n tá a dá sí wọ́n mọ̀ wò mí lóye èmi ò yọrọ ìgbà. àìrọ ẹ̀yìn ẹ mọ̀ gbà èmi ni ẹjẹ́ ń lọ gbà ẹ jẹ́ kẹ́mi lọ gbà kábíyèsí. ẹ̀mọ èmi náà ò ní fẹ́ dájẹ́. dájẹ́ kẹ̀ ọ́ àti ẹ̀sẹ̀ dájẹ́ fifty fifty ni kìlọ̀ kábíyèsí kílódé kílódé kábíyèsí. ṣé kí n ntaajọ ṣètìlẹ fi jó ṣé kí n. irọ́ irọ́ irọ́ kábíyèsí. ebo agagbe. ẹ ẹ wọ mú wa yẹ jẹ fifty fifty fifty fifty ni o. sixty forty kábíyèsí. Ah, irọ́ ló pa kábíyèsí sixty forty. fifty fifty ni o. kábíyèsí sixty forty. Sir, I came here on behalf of my daddy to say sorry. Sir, please. For everything, I am sorry. See, I love your daughter. I don't have anybody to marry at all. That is why I'm here, sir. Just to forgive my father and forgive me. I am ready to transfer all the money to your account, even with the interest. Please, ẹjọ́ tó lọ lọ ẹ ṣàánú ẹjọ́ please and that is why I'm here ẹjọ́ I love your daughter I love your daughter please. well uh, I love you too as a son good má ti dúpẹ́ yorùbá ní tí a bá sọ ọ̀bẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. mini mini pé o lè fẹ́ ọmọ mi. I love you as a son, not as a son-in-law. Ó ṣẹ̀ mí, bàbá ẹ̀ ò ṣẹ̀ mí mọ́. Wọ́n ti parí yẹn. Ó níbi tọ́mọ mi ń lọ. mi ti lọ́kọ. You see? So, sorry, sir. Can I say one thing? Okay. Oh my God. Sir, there is difference between money and love. Okay. I love your daughter. I want to marry her. How true is your love? Ah, deep love, sir. Deep love. Gentlemen, let's talk. Oh, that's okay, sir. That's I love you like I said. Please, sir. As a son, appreciate you, sir. I look like a son. No. There's this uh, saying, one about tongue. Have you heard about it before? How did brought about other thoughts? Like, I don't understand what like you're trying to say, like sir. this, sir. Okay. And you do your hand like this. Then you move your left leg. Your left, left leg, yes. I don't know my left leg. SLC, left, left, left. This one, right? This, this. Which SLC, one? SLC. Yes. This one, like yes, this. Yes. This, this one is yes, left. left. This one, this one, this is this one. Left, this then one. the other one. You mean this one is uh, left? The other one, right, one is left, another left. I don't left. know my right and right. left again, sir. Left. I don't understand what's no. going on, sir. Chuma, you just said was done. I can. But I'm talking to you now as a gentleman. You move it now. sorry, I come in left, right, left, right. Idiot! Idiot! Jẹ́ kí n tó rẹ̀ Daddy Ìjọlá. Yes, Mami Ìjọlá. Ẹ má bínú. Mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè wọn. Mo dẹ̀ fẹ́ dá mi lóhùn dáadáa. Please go ahead. Ẹ jọ nọmba one. Kí ni nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí gan-an gan-an gan-an gan-an tẹ́ ẹ fẹ́ kí n mọ̀? Pàápàá tí ẹ fi fẹ́ kí àwọn yìí fẹ́ra wọn kí ló kọ̀ sí láti jẹ́ káwọn ẹ̀kọ́ wà hábì nínú márèjì wọn. Nọmba two níbo lẹ ti rí owó tẹ ẹ dá padà dádìdì ọ̀la èmi àti yín lájọ bí ọmọ yìí o kì í ṣe ẹ̀yin nìkan lẹbi o ẹ ẹ lè máa take sole decision ṣé ẹ ti fọmọ ìṣòwò níbo lẹ ti rówó níbo lẹ ti rí àdúrà owó bàtàbàtà bẹ́ẹ̀ tẹ rìtọ́ọ̀nù. àgbẹ̀kẹ́. ẹ dá mi lóhùn. you have the guts to question me. ẹ dúró ṣé o pé látijọ́ tá a ti fẹ́ra wa mi ò wojú yín rí ṣùgbọ́n ọ̀rọ̀ ilé yìí tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ tèmi àti ìjọ bí mi ò lè lájú mi sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀. you have the guts to question to query my authority. ẹ ní bínú ni ẹ answer question mi. and let me just tell you something i have no answer for you ọmọ mi ni i know what is good for her. i know what is good for my own daughter too. máa bẹ lójú o máa bẹ ní left máa bẹ ní right. èmi ò sọ pé kẹ́ ẹ má gbà mí lójú o àní kẹ́ ẹ dẹ́bi lóun questions ẹ̀. máa sọ ẹni ní iṣẹ́ ẹ̀rọ wọ́n sì ti máa kọ́ máa kọ́ bá gọ́ọ̀tù wo láti máa bíbélì ọmọ mi i'm talking about my my daughter sórí happiness tí wọ́n sọ yẹn gangan mo ni mo work towards ok oh, mo mọ tí mo ṣe o tẹ́lọ̀ mi mi o mo dorí kodo ni mo mọ tí mo ràn o and don't ever ask me any question again. even pé kí n béèrè pé ń bolẹ̀ ti rówó. ṣé àti pẹ̀lú oúnjẹ mi. oúnjẹ yín wà kò sí pọ́blẹ́mù kò sí pọ́blẹ́mù pẹ̀lú oúnjẹ yín ṣùgbọ́n ẹ dá mi lóhùn question get me my food. ẹ dá mi lóhùn o. àǹjọ tí ló ṣe ń bí ẹ yẹn kó lọ ti fi pọ́ìntì sí o. mi ò ní ìdí àti fi pọ́ìntì sí oúnjẹ ọkọ mi ẹ̀yin ni bàbá ọmọ mi mi ò ní bàbá mi ṣùgbọ́n mo ń ṣàlàyé fún yín o tí ò bá wọ̀ máa pariwo máa bọ́ sára mi títì máa tú ro mi máa tú ẹni sí o máa ní gbogbo ayé kó gbà mí níbo ẹ ti lọ́wọ́ ṣé ẹ ti fọwọ́ mi ṣọwọ́ mi ẹ ṣàlàyé fún mi. jẹ́ ọ̀bọ̀ pípa fún. kò sí nǹkan tó rọ̀ nkì bẹ́ẹ̀ odidi ten million ten ten ten ten ten pé iná padà lórí èdè lórí pípọ̀ wọn lọ́wọ́ fẹ́ wọn tó wù. kò ní fẹ́ kí ló wà bẹ́ẹ̀. àbíká ò ní fẹ́. kò ṣe ní fẹ́. ọlọ́yin yú ẹ ọlọ́yin yú ẹ tó sá lọ máa fọ́ lẹ́tà ráìtì. That's my food. How far? Ẹ ìyá Adéọlá. Kábíyèsí o. Káàbọ̀. Kábíyèsí o. Mm. Mm. Adé ó pẹ́ lórí. Ìbàtà mm. ó pẹ́ lẹ́sẹ̀ o. Àṣẹ. Ìrùkẹ̀rẹ̀ ó da abẹ́rẹ́ o. Àṣẹ. Àṣẹ ọba ó gbẹ kó o. Emi mo ní kí wọ́n lọ bá mi pè ọ́ wá. Ṣé ìwọ àti ọkọ rẹ ẹ̀yìn tí ẹ gbára yín nímọ̀ràn ni? Ah, kábíyèsí, ojú orí yín tó kò sí tí mo mọ̀ ọ́ sọ nínú ilé ẹnu mi rùn ni gbogbo ará pátápátá ni mo ti bẹ̀ sí bàbá di tí ò gbọ́ ẹ ṣàánú mi kò wùn mí bẹ́ẹ̀ kò wùn mí. Very good. Now that I have your support, I will know what to do. Kábíyèsí, ẹ wá bá mi ṣe kí gbogbo ètò yìí tò kí kìíní kó má sí wàhálà inú àwọn ọmọ ìdùn káyọ̀ wọn ó kún dalé ẹ̀yùn tí mò ń sọ ti yé yín. Eh, ah, rárá kò ní nira fẹ́nì kankan. Ah. Hmm. kò ní nira fẹ́nì kankan. mo ti gbọ́ ẹ sábà ń ṣe kí gbogbo ẹ̀ kó tò létò. I know what to do. Ah. bàbá mi eh. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ bá ń kó lórí. Oh, yóò bọ̀. wo ọ̀rọ̀ ti dojú ẹ̀ báyìí I give you five days within which to provide the husband of your daughter. Else, the son will marry your daughter and you have to partake in it. Eh, eh, má sọ kábíyèsí ah, jẹ́ kí eh, jẹ́ kó yẹ dáadáa kábíyèsí ní àwọn fún ọ ní ọjọ́ márùn provide ọkọ ọmọ rẹ míì tá a ti mọ̀ yẹn tọ́ ọ bá ti fẹ́ẹ̀lì láti ìṣẹ́jú kan láfta five days kábíyèsí fi that is my decision i have spoken. kábíyèsí o kábíyèsí o ẹyẹ ni ó jẹ́ àfi ṣe wèrè olórí burúkú eléegun ni. àbúrò yín ẹ ṣáà gbé sáfún mi náà mi fẹ́ yẹn ti dùn yẹn náà eléyìí ìyẹn rọ̀ dáadáa ẹ̀ kò sí wàhálà àbúrò ẹ̀ máa ṣé àwọn nítorí àbúrò yín mi ṣe wọn ra búrẹ́dì mi kò sí wàhálà ẹ bá mi kí ló bá dé ló mo bèrè ẹ. àbúṣe sẹ́ka àjọ wíńdíkà. ìkẹ̀kẹ̀rẹ̀ ọlọ́dún náírà. wọ́n tẹ̀ ní sáà ṣé bọ́ndẹ̀ nàdí ẹ̀kọ́ sórí ẹ̀ kí ló tẹ̀yìn máa ń fowó kówó báyìí. ẹ mú wa. ok ẹ gbà sà. rámi rámi tẹ mi ò ríra rárá mi mọ glasses dání. ẹ ti tẹ kóòdù. ọ̀ya. five two. five two. four eight. four eight. four five. four five. zero seven. Uh-huh. eight eight. go on. five two. Uh-huh. eight four. Uh-huh. nine eight. nine eight. Yes. O ti wọlé ẹ múdání ẹ múdání ẹ múdání ẹ má wọ̀ rí owó mà fún yín kí ló wà ń gbé ó ti rìn kì ó ti rìn kì ẹ lo mí ni o ẹ ṣá fọ́sí mi lè bọ́ sí ṣá. ẹ try ẹ try ẹ tún try. palace ni mo ti ń bọ̀ wá màá ṣèlú tó gbé ẹ tún pé bó wà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ lóòtú káàdì mi. ẹ kò ń ṣe bíi ìlú òyìnbó mo ń pè wọn náà fẹ́ ṣẹlẹ̀ mo tó torí ẹ̀pẹ́ ọkọ ọmọ mi ni o ìlú òyìnbó ló ń gbé ọ̀yà ìlú òyìnbó lọkọ mi wà èmi ò gbéra ga ni. owó ti tán ṣá káàdì tí mo rà sí sí ṣe ó ti tán. bọ̀ kò pọ́sibù bẹ́ẹ̀ bọ̀ kó tó ṣẹlẹ̀ ní pé bóyá nọ́mbà ẹ mọ̀ pé nọ́mbà ìlú òyìnbó so bóyá ẹ ra káàdì míì tẹ́ bá dẹ̀ five hundred naira ló wà lórí fóònù lọ́sàn-án ó ní mo fi pè máa ṣe náà ló gbé throughout kí ni mo ṣe ń ṣe báyìí torí ọlọ́run. ayé lè jẹ gbèsè ẹ jẹ fún yín mi ẹ jẹ fún. ẹ̀yin náà lè tẹ́lẹ̀ yìí. wàásù ni péré sà. fifty naira lélẹ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. tí n bá fi o tí mo jáde lò. ó jẹ tẹ bá mú pẹ̀lú one ten lélẹ̀ ó jẹ one sixty. agbára ọ̀kà lẹ́yìn. títí tẹ̀ mí léyìí wàásù ni kò wọ́n jù. ẹ̀kàlẹ̀ ló máa jẹ báyìí. one ten. one ten. ẹgbà ó kèlò ó kù ten naira ẹ máa ká tó tí bá ti ń bọ̀ láàárọ̀ la mà fún ten naira. Ah, ìyá gbẹ̀ngà ẹ pẹ̀lẹ́ o. ẹ ó kù ten naira sa. wọ́n mọ̀ mi ládùúgbò ibi bí ipa ńlá mo popular ládùúgbò yìí ṣé ten naira máa torí ẹ̀ sá lọ. ṣé mo rí pé lẹ́kọ̀ọ́kọ́ lẹ máa kọjá street kò wá possible kí n rí kí n máa sì ní ten naira náà ẹ mọ̀ kan ṣèbí itel ló wà lọ́wọ́ yìí fóònù yìí dédé ẹ mú kàdúrà dẹ̀ dàrọ̀ la ẹ máa mú ten naira mi wá ẹ máa gba fóònù yìí ó tán. kẹ ẹ gba fóònù torí ten naira tí n bá gbọ́ àhọ́nú wa mi. irọ́ ìfọ̀n ah! mẹ́tò ten naira kábíyèsí ṣé o ti sọ̀rọ̀. bó ṣe ń wò náà ni kò rí nǹkan kan o. ní o ní o ní jẹ́wọ́ o ní sọ̀rọ̀ a ní kò sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ i will banish you from my kingdom ìwọ àti gbogbo ìran ẹ màá lé yín kúrò nílùú ìlú mi. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ọkọ ọmọ ẹ ta ni. kí n sọ̀rọ̀ àbí. ṣé ọkọ ọmọ mi ni ìbéèrè. ọkọ ọmọ ẹ la ní kó sọ. please talk now talk. kábíyèsí ọkọ ọmọ mi lẹ ní kí n sọ. sọ. ó yá sọ. ọ̀rẹ́ ẹ jẹ́ kí n sọ kábíyèsí ṣé rí ọkọ ọmọ mi tí à ń sọ̀rọ̀ yìí ẹni tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ dáadáa ni o kábíyèsí ṣùgbọ́n mi ò fẹ́ kó lẹ́yìn ni mi ò ṣe fẹ́ sọ torí òdù ni kì í ṣàìmọ̀ olóko. káyọ̀ olówe pa òun tó ń pọ̀ wé wájú mi òdùkọ̀ èbò lónìí. sọ sọ kábíyèsí ó yá sọ ọkọ ọmọ ẹ sọ ọkọ ọmọ ẹ sẹ ẹ ní ọkọ ọmọ mi. work irú wàhálà wò lè báyìí mo lè dàbọ̀ ọ̀rọ̀ yìí tó ẹwọ ẹwọ tọmọ bá kó mi sí báyìí torí Ọlọ́run. àpẹ̀dá ń bẹ kò lọ ààrẹ bá sọ̀rọ̀ ààrẹ kò wálé irú irú rà dáadáa wò lè lè báyìí torí Ọlọ́run ẹ ṣí ṣí ṣí ṣí ah God bí ni mo á fẹ́ ṣe báyìí Ọlọ́run o tún kò sí lóyìnbó o kó wàhálà yẹn o kò sẹ́mi lọ́rùn báyìí o yọjú o wálé ẹ irú kí lè léyìí torí ọlọ́run irú kí lè léyìí báyìí ah! ó sún mi o ó sún mi o ó sún mi o ó sún mi o ó sún mi o ó sún mi o ó sún mi o. èmi ò ṣe àṣìṣe tán ó dáa kan. I'm telling excuse me please. I'm telling you for the often time. Èmi ò faramọ́ o. Mi ò faramọ́ wedding tẹ́ fẹ́ ṣe. Yeah, that's ẹ bá ṣe e Ẹ jọ àna mi, ẹ má bínú, èmi rò pé ńgbà tẹ́ ti wọ àǹkó pẹ̀lú ìyàwó, àmọ́ rò pé inú yín ti rọ ni. Excuse me sir, excuse me, àna Emi rèé èmi ò ṣàná àná yín ni. dadi dadi èyí lójú ayọ̀ àwọn ọmọ yìí ẹ má bà wọ́n nínú jẹ́. will you stop that. yes sir. Daddy, no matter what, ẹ má bínú. Eh, excuse me, má bẹ jà o, you stop touching my aṣọ. Kí ló ń ṣe? Mo ní mi eh, eh. nǹkan. Ẹ ẹ ẹ wò ẹ wò ẹ ìyá wa níbi tí ọ̀rọ̀ dé For ṣe bí ẹ fọwọ́ sí kí wọ́n so ọkọ àtìyàwó ẹ papọ̀. Ó fọwọ́ sí i. Ẹ ọ̀nkò hmm, Alva ṣé ẹ náà fọwọ́ sí i. Hmm. Hmm. Ẹ lọ ṣe. Ó ti parí. Ẹ wọ́n ní ká ṣe. Gbogbo òlu ló wà níbí àwọn aṣojú kábíyèsí rẹ̀ òòṣà <laughs> alákòójájà rẹ̀ eléyìí ni símbọ̀ tá a bá fẹ́ ṣègbéyàwó ìlú yìí tó gbọ́dọ̀ wà ń bẹ̀ kógbó ẹ̀ ti di ṣíṣe báyìí. ẹ mọ̀ wòlé jẹ́ ká tún wíìrì gbé wọn ìyá ti fọwọ́ sí bàbá ti fọwọ́ sí ìlú náà ti fọ́ sóyè ẹ̀yẹ náà síwájú ẹ̀nà síwájú ẹgbọ́n lè ra ẹ̀ báyìí. ẹgbẹ́ ilé ẹ o ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbẹ̀yìn tẹ̀tẹ̀ lù yìí dé ìbẹ̀yìn ìyá mi ò ṣòro nídà òun rèé o ìgbéyàwó tá a wá ṣe lénìí kó má bu wa lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ̀gbọ́ ẹ̀tọ́ o ẹ̀ bá kọ abo àbíyè bó bá ṣe ń kúnlẹ̀ báyìí ó máa dìde láyọ̀ ni bọ́kọ náà bá ṣe bọ́ sí gbòòrò tó ń wówó lọ báyìí owó á máa wọlé rẹpẹtẹ tóun ló máa fi ṣọkọ lórí aya ẹ ò ṣalápò jájà o ò ṣalápò jájà ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó bá sọ wípé kí ìgbéyàwó tá à ń ṣe kí ó túká ò ṣalápò jájà kó wá bọ onítọ̀hún jà àṣẹ kíákíá kó wá fún yà àṣẹ àṣẹ àṣẹ. ẹ o máa rí bí o máa ṣe bẹ́ẹ̀ o ìbá kọ́dé ayé ìbá ṣẹ̀dẹ̀ ayé ìbòǹgbọ̀rọ̀ tó dorí kodò tí o gbọ́dọ̀ ṣomi ìbá yàmàpọ̀ tó dorí kodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀dẹ̀ olúbíkí ọ̀sán ìbíkí ó ti fàṣẹ sí o ìtawí àròtìrọ̀ mọ́ lápọ̀jájà ńta délé ni ó bá wa dé ìta túlé ni ó bá wa tú àṣẹ́gun bẹ́ẹ̀ ó yọ ẹgbẹ́ ránlẹ̀ mọ́ ṣègbádùn yín. sọ pé tó bá fẹ́ tú ọká kó perish òun sọ àṣẹ àṣẹ ìwọ ìwọ náà sàfẹ́. èmi èmi ń sọ. ò lè rú bẹ́ẹ̀ sàn. just go just go just go. ó ti ṣe ṣe ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ló kù ó ti ṣe ṣe ó ti ṣe ṣe akọ̀rọ̀ lù kò ní bàjẹ́ o. kò sí nǹkan kan mọ́ ó ti fàṣẹ sí àṣẹ ti gùn ún lápò jájà ti wà bí. kábíyèsí o kábíyèsí kábíyèsí o kábíyèsí pẹ̀lú ojú bàtà pẹ̀lú. ẹ wo ẹ wo ẹ wo ẹ wá o ẹ ti ẹ jẹ́ kí n rí mú mi ẹ jẹ́ kí mi náà ní táìmù fún fámìlì mi náà there is a burning issue tèmi àti ìyàwó mi àtọmọ mi tá a fẹ́ ṣe à ń retí àlejò pàtàkì ẹ ẹ tún wá pẹ̀lú kí ni problem tí tẹ kó wá báyìí. Um, ṣe rí àlejò tí à expect. what? this is my father-in-law to be. èmi ni. bíi ti báwo. èmi ni bàbá ìyàwó ẹ. ṣé o tún bí ọmọ mi ní yàtọ̀ fún Adéọlá. Adéọlá nìkan mo bí. Ẹ wo bó ló ṣe wá ní ìwọ ni àná ọmọ mi. He has only one daughter, that's Adéọlá, Abi. Sally. And she's married. No, no, no, no, no, no. Um, you say Adéọlá is my wife today. That is my daughter. She's my only daughter. Kábíyèsí, ẹ gbogbo àníyànjú. Ọba ńlá, ẹ ti tún mí lẹ́sẹ̀ mo lè sọ̀rọ̀. Ẹ ẹ ẹ kó o tó sọ̀rọ̀ dákun ìwọ fún wa láàyè. Kábíyèsí. Kábíyèsí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí fa ìjọba ẹlẹ́sẹ̀ mo sọ fún yín mo ní tẹ́ ń falẹ̀ sẹ́ yìí ó máa lẹ́yìn. ọmọọba ọmọọba ah, ìkíni yẹn ń surprise mi ìdí tó fi ń surprise mi ni wípé pẹ̀lú gbogbo ṣe pọ̀ nílùú wa yìí one gbogbo ṣe pọ̀ nílùú òyìnbó tó ti ń bọ̀ ṣé wàá rí ẹnì kankan tó lè fẹ́ àfọmọ́ mi. àná mi ah. <laughs> ó máa dùn pé mi lánàá lọ́wọ́ bá mi ó máa ń kó ṣẹkẹṣẹkẹ sí mi lọ́wọ́ ni ordinarily um, kábíyèsí àti olórí ìgbàgbọ́ wọn ni wípé àti ilẹ̀ òkè òkun náà ni màá ti mú ìyàwó wá bàdà mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe rí ọmọ inú ìlú wa ni mo fẹ́ fẹ́ and um, ẹ dẹ̀ máa wo mo ti search spiritually and physically lórí ọ̀rọ̀ ìyàwó yìí and um, láti ọkàn mi gangan ọmọ yìí ló wù mí kí n fẹ́ ẹ yẹn sọ fún yín bàbá olóye nǹkan tó bá fi lè mú mi má fẹ́ ọmọ yín that means pé mi ò ní fẹ́yàwó. má ṣe yẹn. and I'm, I'm so serious about this sir and um, whatever tẹ́ bá need lórí ọ̀rọ̀ yìí about whatsoever ẹ̀ ń ṣàkàn sí mi less than thirty minutes akọyin lára. all right um, you talk to her ibi tó bá kù sí i take it up from there. ẹ má jẹ́ àṣebẹ́yẹn mi ò ní fẹ́ kọ ẹnu ìfẹ́ sí fúnra mi màá fẹ́ yẹ kó jẹ́ pé lè máa bá mi ṣe àárín yẹn ẹ̀yin náà mọ àṣà ìlú wa wípé àwọn òbí ẹni ní òrìṣà ẹni. bẹ́ẹ̀ni. mọ̀ pé ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ bá sọ fún ó máa gbọ́ sí yín lẹ́nu and um, Babaloye, I wouldn't want anybody to know about this, not even my parents. Including or no? Yes. Ah. Simply respect her for me and um, buy kẹ̀dẹ̀ bá mi monitor ẹ̀ mi ò ní fẹ́ she ṣe ìṣekúṣe pẹ̀lú ìyàwó àfẹsọ́mọ́ mi. and um, daddy mo serious pé me fake anybody, kẹ́nìbọ̀dì mọ̀ I'm all. I àmọ́ <laughs> àbólóye ṣé mo lè trust ẹ̀ ṣá. of course of course. I àbólóye ẹ máa jẹ́ káwọn èèyàn mọ ẹni yóò bọ̀. Ah, ah, èmi èmi ṣe torí ẹyọ nǹkan ẹyọ kan tí máa sọ kábíyèsí ẹnu ṣe bìí pé rárá máa protect ẹ̀mí ní tẹ́kẹ́ níbodè ó mọ̀. in that case ṣe tó bá di àárọ̀ la máa wá gbé yín àjọ débi kan. bẹ́ẹ̀ ni sá. ẹ jẹ́ ẹ ìdúró ìfẹ́ kábíyèsí o kábíyèsí o orí adé pọ̀ kábíyèsí kò sí wàhálà. all right sir. Yes, sir. ọmọba ẹ jọ torí Ọlọ́run kí làwa ṣe ń bì kò yé mi. dàdí ẹ fi ọkàn ara yín balẹ̀ ṣẹ́gbọ́ ẹ ní sùúrù ẹ tó mọ̀. ẹ̀rí ẹ̀yin mi ni pé mo dá yín dúró ẹ gẹ́gẹ́ bí àlàyé mi. ọjọ́ tó mọdé bá mulẹ̀ ọjọ́ náà ni mọ̀ o mm. ọjọ́ tó bá dalẹ̀ kò ní mọ̀ o. ẹ jọ lábùdó ẹ jọ ẹ kí là ń mulẹ̀ kí là ń dalẹ̀ ọmọ wa lórí kí la fẹ́ dalẹ̀ lórí lórí kí la fẹ́ mulẹ̀ lórí olóòfẹ́ ọmọ mi mo ní bá fún ẹ ètò afẹ́ mi wàá múlẹ̀ fún. dájú ọmọ kí mo sọ fún yín kí mi ò fẹ́ kí ẹ dá àlàyé kankan mọ́. ó lè promise ẹ pé dá àlàyé kankan ò ní mọ̀. rárá ẹ jẹ́ àmúlẹ̀ zogo tẹ bá ti múlẹ̀ ń sìn pẹ̀lú mi màá mọ̀ pé dájúdájú ẹ dá àlàyé kankan ò ní mọ̀ pa ẹ̀. kí mo lè lórí asán mo fẹ́ fọmọ́lẹ̀ mi ò kò ní kankan lórí ẹ̀ kí wọ́n máa múlẹ̀ ẹgbẹ́ ṣẹṣẹ gbọ́. ṣé wọ́n fẹ́ dalẹ̀ ni ṣé mo fẹ́ dalẹ̀ ní kí ni mo fẹ́ dà kí lè mi mo fẹ́ fọmọ́lẹ̀ kí n tún máa múlẹ̀ mi lórí. èmi náà ti ṣètò àwọn nǹkan kan lẹ̀ tá a bá ṣe chrome beans yìí máa fún need the sum of 1.5 million naira. one point five million naira. yes right now and um, but to make another arrangement. and um, Tabafi will be a week two from now ẹ máa park round later be a ibi ẹ mo ti ṣètò ilé kan lẹ̀ fún yín ilé títí yín gangan. ẹ kó tó sọ ni ẹ dáhùn owó alábẹ́ rẹ náà owó alábẹ́ jẹ la I love you. àlàáfíà àlàáfíà rẹ left ni àlàáfíà ó ti yí ọmọ ọba bẹ̀rẹ̀ náà lọ àwọn ìdẹ́rẹ̀ wò ẹ má dàlẹ́ ara yín o agirisasa agirisasa ayé ò ní fòkèrè fàyín àti fòkèrè kògún àìgòdò ìlú kápábójó àti kẹ̀dàkà ti pàlú àti ikú yèsù kápá àwọn àgbà sí ẹnikẹ́ni tó bá dalẹ̀ lóyún yóò balẹ̀ lórí àwọn ìdalẹ̀ awo àwọn ìdalẹ̀ awo tó o bá dalẹ̀ ilẹ̀ ó dà ọ́ àwọn ìdálẹ̀ àwọn ẹ bá tọ́jú èmi nìkan lẹ kọjú kìíní ẹ̀ sí èmi nìkan lẹ kọjú ẹ̀ sí. ìwọ la mú wá láti wá múlẹ̀ pẹ̀lú ẹ owó òsì gbọdọ̀ dá owó náà òsì gbọdọ̀ dá. torí kìíní ká wà ní mọ́tò. <laughs> torí pé ìlú kẹ̀kọ́ wọn wọ́n. ẹ̀yin ẹ̀rù dílẹ̀ yìí o ta lọkọ mẹ lọmọkọ mẹ wá mo pàṣẹ jọmẹwàá jọmẹẹdógún ọkọ ọmọ mi rèé o ẹ ah, lọ dáwó padà owó tí mo dá padà tó jọ yín lójú ẹ̀ tó ń dún rèé o èmi àti ọba lọ́la jọ búra pẹ̀lú òòṣà àlùwà wípé a ní divulge information fún anybody ó lóun fẹ́ fi ṣe surprise fún kábíyèsí àtọ́lórí ni. Kí ni gbogbo lẹ́yìn náà? We had an agreement, Baba. This, all this is not supposed to be happening. I'm supposed to get married to your daughter and that is... What's all this? Go yẹ kó ṣẹlẹ̀. Gbogbo táàmì yẹn ni mo ń pe nọ́mbà ẹ pé o. Switch off the phone ẹ. Switch off the phone ẹ kàgbà wípé ilé ti ṣẹlẹ̀ that what is the solution kí ló máa good ask kábíyèsí. So daddy, what you're trying to tell me right now is that you actually got the woman I'm supposed to marry. You put her hand you go and marry her. Daddy! Daddy! Daddy! Wípé ẹ̀yin ẹ fi ìyàwó tó yẹ kí mi fẹ́ fi fún ọkọ. <laughs> Kábíyèsí. Say, I'm not asking for too much all I want that is what is meant for me. Cherry, tẹ bá fẹ́ ní àròlé kankan láyé bá mi wáyà omi. If you know, if you really want, I just give my wife. Adéṣoyè, Adéṣoyè, Adéṣoyè, Adéṣoyè. Adéṣoyè. Ah, Ọmọba, ẹ fọkàn balẹ̀, ẹ bímọ, ẹ má bímọ, àmọ́ ẹ wá gbọ́ ọmọ kan ṣoṣo péré lẹ máa bí o ẹ ó tẹ́ yín lọ́rùn ìkìlọ̀ wá rèé bí ẹ bá ti bímọ gbogbo nǹkan kí nǹkan tó bá lóun fẹ́ lóde ayé ẹ máa máa ṣe fún ni o gbogbo ohun tó bá ti lọ́wọ́ sí pòun fẹ́ ẹ gbọ́dọ̀ ṣe fún bẹ́ẹ̀ bá wá ṣe é fún yóò fi yín sáyé lọ. Ah. ẹ ti gba ìkìlọ̀ ẹ ti gbọ́ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mú ṣe tẹ́bá tẹ́bá mọ́ parí títàn ó mú owó lè tí a yan yìí mú owó báyìí ọmọ rẹ. Ah, ìkà ni ọ́ kábíyèsí ló ṣe ká ìkà ni ọ́ kábíyèsí mo sọ fún yín. ojú kan ṣoṣo tí mo fi ń rìnà o sì fẹ́ ti igi bọ́. kábíyèsí mo sọ fún yín mo sọ fún yín pé máa lẹ́yìn àbí mi ò sọ ṣé mi ò sọ fún kábíyèsí mi ò ṣe kà kábíyèsí mi ò ṣe kà ìkànnìọ́ ẹ wo kábíyèsí ó lóun fẹ́ ìyàwó òun ẹ fún ìyàwó ẹ o. ìkànnìọ́ ó ṣe èyí tán ìkà ìkà ẹni orí ọkọ wọ ọrẹ ìkànnìọ́. ẹ lójú kan ṣoṣo èmi tẹ́mi ò lójú máa ń kan. ìkànnìọ́. Adésóyè ó kárí ọmọ mi òpó múlẹ́rọ mọ́jà àlẹ́ kan òpó rọṣọ òpó gbàjá ilé wa ni wọ́n ti rógi láṣọ ó kárí. Eh, èmi àti ìyá rẹ a ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tá a fẹ́ bá ẹ sọ la ṣe wá ká ẹ mọ́ yàrá ó yá bá ọmọ rẹ sọ̀rọ̀. ẹ ṣe kábíyèsí ọkọ mi olówó orí mi hmm, Adesoye you know we love you. I love you too mom. and we're so proud of you ó dẹ̀ mọ̀ pé a lè rí nǹkan tí ò dáa ká tiẹ̀ right. mo ti sọ fún kábíyèsí wípé a lè gba nǹkan tì lọ́wọ́ ẹ̀. of course. èmi dẹ̀ mọ̀ pé nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìkáwọ́ ẹ̀ ló wà ó dẹ̀ máa fún wa. thanks darling. ọ̀rọ̀ adéọlá yìí. sweetheart what's the big deal? mi ò rí nǹkan tó special nípa the so-called adéọlá girl that your soul, what's the besides who dẹ̀ ti marry nìyẹn let her go <laughs> you're a handsome prince with a charming character mo kó tó bá kàn tap fingers I am àìmọye pretty ladies tó máa fall in wọn kàn be bèrè pọ ẹnu ọ̀nà kábíyèsí dá ẹnu ọ̀nà kábíyèsí dá prince ń pè wá what's the big deal Just sórí Ọlọ́run mo fi orí adé mo eh? so let's just let her go it's it's it's kò eh? okay let her go. èmi wá fi ń dá ẹ lójú wípé tó o bá nawọ́ gan ọmọ mi ìbáṣegbòrò lẹ́yìn tàbí ìdálẹ̀ pé ọmọ tí mo fẹ́ fẹ́ rè sórí ní ọjọ́ ìgbéyàwó yín ilé tẹ́ máa gbé ọkọ̀ bọ̀gìnì tẹ́ máa gùn bí wọn ti kó kọ́kọ́rọ́ ẹ̀ lẹ́yìn lọ́wọ́ rẹ̀ o tún wá mọ̀ kínní kan ẹ ṣọ́ mọ̀ pé gbogbo nǹkan tó jẹ máa ṣà èyí tó jẹ mọ́ èèwọ̀ nílẹ̀ tó má lónìí nílẹ̀ sọmọ pé èmi la kó lé lọ́wọ́ èmi la fi ṣolùṣọ́ ẹ̀ ṣé ọwọ́ mi ló wá yẹ kó ti bàjẹ́. láíláí. ẹ ṣé ó yẹ kó bàjẹ́ lọ́wọ́ mi. òun náà ò ní fẹ́ àbí a kò ní fẹ́ kábíyèsí. kábíyèsí. adé àgbà ìlú èdè ni túlù rí àṣẹ. mommy, Mm, sweetheart. you know I love you. I know. Um, kábíyèsí láti ìgbà tí ẹ ti bí mi ǹjẹ́ ẹ ẹ bá mi abi ẹ bá mi sọ̀rọ̀ tí mi ò gbọ́ rí. o ti ń ṣọmọ bẹ́ẹ̀. Well, um, in that case, I'm so sorry to disappoint you both. nǹkan tí ẹ̀ ń béèrè mi is like telling me to let go my birthright. Huh? Yes. That is exactly what you both are telling me to do. Huh? Yes. Yes. Uh, wait, let me ask you a question. Ṣé ẹ ti ní àròlé mi síbi kan ni? Ah, ah. Because that means I am the firstborn of this kingdom, isn't it? Ṣé èmi ló yẹ fi nǹkan ni àbí aráàlú yẹ kó máa fi ah. I mean, what you two are telling me to do is like, I mean, I should, I shouldn't trend in your shoes, Daddy. I mean, you're you're, you're, you're, a brave king. A king everybody adores. And that is the kind of king I someday will be. I mean, you know what? And now, Enzo Funbeke accepts defeat ṣé ẹ̀yin ò mọ̀ pé after you've gone to where your I mean the the kings before you where they've been or where they are right now I mean I'm gonna be the king ṣé ẹ mọ̀ pé nígbà yẹn àwọn aráàlú some people can just come up and propose some things and they would expect I to accept defeat because once my body moves to wípé years back I accepted the same defeat which that would never happen Kábíyèsí no you know what. I don't want to be rude, Daddy. Mommy, without due respect, it is actually past my bedtime. Ah. I think I want to sleep. Yes. Come on, Daddy. You try to mess with my sleep. I need to sleep. You like abuse. Adéṣóyè. Adéṣóyè. Adéṣóyè. Adéṣóyè bẹ̀rẹ̀ ẹ̀ sórí ìjókòó. Adéṣóyè. Adéṣóyè. Ayé mi o. Kábíyèsí tìyẹ́ ló lè máa fi sórí ìjókòó mà ni. adéṣoyè. kàdéṣe ẹ̀fà mi kàdéṣe ẹ̀fà mi adéṣoyè. ẹ ẹ ọ̀rọ̀ mi la wọ́n bí a lọ. àwọn bàbá wa wọ́n ní ìgbà àmọ́jù làámọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní kábíyèsí ó dé bá mi o mo sì fẹ́ kó yọ mí lọ́fẹ̀ẹ́. ó sáà mọ̀ wípé ká lè rí ìlòkùn ṣe náà là á ṣe é ṣoore. wo bí iná ò bá láwo. kì í gòkè odò kábíyèsí. kì í gòkè odò bẹ́ẹ̀. èèyàn tí ó bá sì jogún kógún. ìtàkìtà ni ó pa. kábíyèsí. Hmm? bí èèyàn bá fẹ́ jẹ ogún kógún hmm. ó gbọ́dọ̀ pa ìtàkìtàn. ìtàkìtàn ni ó pa kó lè bá àrógún kógún jẹ ọyẹ àwọn wà á mẹ́nu lélẹ̀ wọ́n ló mọ̀ bó ṣe hún tí ó jọmọ́ bí ọ̀rọ̀ tó bani lẹ́rù bí ẹ̀ ń gbẹ́ bọ bí ẹ̀ eh, ń dín fa nǹkan wọ́n ló mọ̀ bó ṣe hún tí ó fi tó gbé kalẹ̀ dáadáa. Ah, kábíyèsí ẹ fi yòókù lè fi mi ṣe bí bí babaláwo bá fa ọ̀rọ̀ ẹnu babaláwo là gbọ́ ta ló gbọ́rọ̀ ẹnu fárí. <laughs> ebi bàbá gbalẹ̀ ta gbà ta àkìtàn ọ̀dọ̀ yín là ń ẹ̀. ilẹ̀ ti jẹ́ tiẹ̀. kábíyèsí mo dúpẹ́ lọ́jọ́. ọmọ ó sì wá sọ wípé ọmọ tí ọmọ rẹ̀ fẹ́ pé òun rẹ̀ ti jọ náà. báwo ló ṣe bá ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ kó fi ọmọbìnrin yìí lẹ̀ ní pẹ̀lẹ́ kóòtù. ẹ ṣe kábíyèsí sẹ́rí kó dìgbà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ rán mi létí gbogbo àwọn oore tẹ́ ti ṣe fún mi sẹ́yìn hmm. tàbí relationship wa bí orí bá pé àṣìwèrè èèyàn ló máa ń gbàgbé yorùbá dẹ̀ tún sọ pé bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́ gbogbo wa lọ́jọ́ ń pa. bẹ́ẹ̀ ni kábíyèsí insider ni mí náà mo dẹ̀ mọ what is at stake mo mọ̀ pé nǹkan tó jẹ mọ́ ẹ̀mí ló wà at stake àbí ọmọ tí ọmọ tèmi náà ni náà níwọ̀n bàgbà tó jẹ́ pé kò sí nǹkan kan tèmi fẹ́ tẹ̀yìn ò kì í ṣe eléyìí náà ti di dandan fún èmi náà láti ṣe nìyẹn. ẹ kàn need láti fún mi ní time díẹ̀ let me just think of how I can go about it but definitely mo ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ kábíyèsí ṣùgbọ́n eré àkànní mo fẹ́ ká jọrọ kábíyèsí kábíyèsí kí la ti máa ṣe ti òòṣà lápò jájà ẹ̀sìn. ṣẹlẹ̀ tó kọ lọ dúró níta. kọ́kọ́ fi yẹn lẹ́nu mo wá rí ẹ fún nǹkan tó wà very important ni. mo fi hàn pé mo ti rí solution sí gbogbo wàhálà tó wà nínú ìlú yìí. ìyẹn make sense àti ẹ̀jẹ̀ káwa náà rí ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wa. ṣé mo pé thinking ọmọọba ni pé bẹ́ẹ̀ yẹn nìkan ló fáìn jù nínú ìlú yìí ló fi ń le kiri kò mọ̀ yín pàtàkì àṣì fáìn àṣepọ̀ ìwọ náà wò mí tí mo bá ń ṣeré lọ sí palace tí mò ń rìn lọ tí mò ń kí àwọn èèyàn tí mò bá wọn ṣọ̀yàyà bóyá ó lè rí mi kó like mi. Ah, bọ́lá irú rubbish wo ló ń sọjá lẹ́nu yìí dúró ọwọ́ ẹ̀ ò yé mi o àbí mi ì understand bọ́lá náà nìyà ṣé bí ọ̀rọ̀ ló dún wájú mi kí ni tí mo fẹ́ máa ṣe lọ sí palace ó fẹ́ máa rìn bẹ́ẹ̀ ó fẹ́ máa ṣe kankan bóyá mo bá will you stop that my friend. ṣòtí rí nsìnyí o ti ronú bíi táníkà o ti ronú bíi ẹni tí ò jẹun kánú ìkan tó máa pè mí tó máa pè wọ́n òun ni mo ń bẹ́ẹ̀ sọ yìí ó ìwọ náà wò ó sìn yìí lájọ tí mo ti ń fẹ́ ẹ àtijọ́ wà ibi ìbàyẹn náà ló ṣì ń gbẹ̀rẹ̀ àwọn pẹ́rẹ̀ntẹ́ ló ṣì wà ó move forward man. Ah, bọ́lá lẹ́nu ẹ̀ jọ má bínú torí ọlọ́run ṣé èèwọ̀ ni tí òbí èèyàn bá lówó lọ́wọ́ àbí tẹ̀yìn bá lówó lọ́wọ́ ṣé èèwọ̀ ni ayé ti parẹ́ fún yẹn àbí kí ni ìdúmọ̀ nǹkan tó ń sọ yìí òun sọ fún mínísítì pé fẹ́ máa lọ sí palace òun fẹ́ máa lọ rìn bẹ́ẹ̀ bóyá ọmọ bá rí ẹ tó bínú ṣé integrity ayé tiwa òun fẹ́ tẹ̀ mọ́lẹ̀ òun fẹ́ fojú ẹ̀ gbolẹ̀ ní kò yé mi ní. no sórí àyànmọ́ tí ni pé ẹ ò lówó iye ò ṣe problem àmọ́ ráwọ̀ tó máa help ẹ láti gbé ẹ dìde láti gbé ẹ sókè náà iye ò ṣe problem. ẹ gbogbo stop that bẹja má bẹ̀rẹ̀ kí bẹja o má bẹ̀rẹ̀ kí bẹja sọ́kùsọ̀ ló sọ́jà lẹ́nu dúró dúró jẹ́ kí n sọ kọ̀kọ́ fún ẹ o lọ síbẹ̀ o padà rí owó èyí ò sọ pé kò fi tọ́jú mi gbàgbé tí ajá máa jẹ èṣù máa ṣe kí ló ṣe yẹ bọ̀ mo ní ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ jọ má béèrè nítorí Ọlọ́run ká wá gbà wípé àdéhùn ọ̀dídé bó ṣe ń rìn káàkiri ní pálásì yẹn ọmọ bá wò pé okay fine ọmọ yóò dẹ̀ fine jẹ́ kí n fẹ́ ẹ wá fẹ́ ra yín jọ ṣé nǹkan kan yín pọ̀. good ṣé ìwọ kọ máa assume wípé kò sí nǹkan kan. yes wọ́n rò pé kò sí nǹkan kan ni torí tí bá fẹ́ mọ ọba tó bá ń fún mi lówó tájọ wà tájọ wà ókè ó máa ẹ̀pù wọn náà àti ìsọ alẹ́ fara mi dìde. bọ́lá ah, láyé mi ò ní gbà gbogbo tó sọ ìsọkúsọ mi ò ní ẹgbẹ́ ìgbàjọ́ má bínú bóníkì ti bẹ̀rẹ̀ láìpẹ́ ká ti bẹ̀rẹ̀ relationship wa òun àtọ́ mékè mi yéyé. àkè ah, ah, ìyẹn ò ṣe problem sórí tọ́yẹ́ pé láti fẹ́yàn ni eh. máa fún ẹnìkan láwọn ọ̀rẹ́ mi máa fún ẹni spẹ̀kẹ́ tó yẹ pé túwọ̀ gan bá ti rí gan ò lè sọ náà bí tó sọ ìsọkúsọ mi èmi ò lè má gbà lájé mi lájé mi ò lè gbà. ẹẹmi ni kò gbà náà tẹ́lẹ̀ mo kàn fẹ́ kó o gbọ́ ni sódà kò ní báyìí lójijì o kàn ní jẹ́wọ́n náà ẹ̀ ọ take care. bọ́lá. kí you see, um, there is no point we beating, I mean, about the bush over this ó mọ And um, as two matured minds, I, I believe Mulibai Sarah, personally, I mean, hands off about this thing. Tapping by. See, everything on ground is not favoring me at all. ó dẹ̀ mọ̀ pé gbogbo kínní yìí ó so mọ́ ẹ̀mí mi ni tí Look, there's a brighter side to everything. I made my researches. And um, Ojeko Yemi Bipe, there is a solution. And solution, I mean, you both can part ways mutually. I mean, there'll be no problem. And I'll marry her, Mioniku. You go your way. get married to someone else. And don't think of it, anything, anything at all, just whatever the price is, just name it. I, Prince Adesoye, I would make sure I see to it. I mean, we're going to give you a befitting wedding to anybody, anywhere. Just name it. The car you're going to drive, the house you're going to live after you're married. My family would make sure to rate. I mean just fìyàwó mi lọ́rùn lẹ jẹ́ ń fẹ́. Look, mo mọ̀ pé ọmọ bíbí ìlú yìí nìyẹn. Yes, tó bá jẹ́ pé o ní interest ìlú yìí ní àtẹ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú ìlú yìí. Like, I mean, wá fi Adéọlá lẹ̀ fún mi. You let me marry my wife. I know. You're saving your future king yẹ́sà ní ìjà ìjà tí ẹbí I don't wanna die. Do we have a deal? Prince yes. Adesoye, how old are you? <laughs> My age? Of course, I'm an adult. No. Another like you are not too small to die. Yes, you are old enough to die. Tó bá jẹ́ pé tó o bá fẹ́ ìyàwó tèmi, olú máa fi Then, o ti dàgbà tó láti kú. Kò sí, mo mọ̀ pé mo ní mutí and I'm very sure náà pé o máa máa mu nǹkan míì yàtọ̀ sọ́tì yẹn ó dẹ̀ jókòó kó o báwọn nǹkan yẹn ti ń affect brain ẹ̀ ó ti sick gan. and I think it is better for you to go back to where you are coming from then wà á lè padà sùn wà á lè jí wà á mọ̀ pé ó padà wá sí country láti wá lálàá ni because tó o bá gbogbo eléyìí tó ń ṣe wọ́n rí bí ó pò ń lálàá ni. man Hello? Close your mouth. And if you want to respect yourself as the future king in your family that you call yourself, please stand up and get out of my house. <sighs> Foolish boy. close my door after you. Hello? It's your king. Ọmọdé tó ní tó ń bá dàgbà, orí ẹyẹ lílo máa máa jẹ, orí ẹyẹ léèyàn ò ní jẹ́ kó dàgbà. Prince Adesoye, ó lè kú kó tó dé weekend beautiful response. You are the true son of your father. Ọkọ mi, o deserve a kiss. Hmm. Mo ní láì bó ṣe response bọ̀bọ̀ yẹn. Rubbish ni bọ̀bọ̀ yẹn nà. Hmm. Ah! Mo ti ṣóyún bó ṣe dúró bó ṣe wọnú ilé mi kan and lẹ́ẹ̀kan síbẹ̀ yẹn mo rán lẹ́sìn. Mo fẹ́ gbọ́ response ẹ̀ sí. Mo máa mú gbàdúrà pé ah ọkọ mi ọkọ mi má lọ fall hand mi o. Honestly speaking, o impressed me. I'm proud of you, baby. Nǹkan ṣe yẹn, that's my man. Ṣé o ti bẹ́ẹ̀ lè gbọ́ a sọ? Most definitely. Báwo ló ṣe wá rò kó mo lè fọ́ọ̀nù àǹtẹ̀? Ah, mo wọ́n expect to be a máa ń be gentleman that you are pé o ní kó fún bó ṣe kó fún mi, o mo ṣe gbọ́ tó kó fún mi, inú mi dùn. Pẹ̀lú agree pẹ̀lú ọ̀fà ẹ̀. Mo máa lè agree pẹ̀lú ọ̀fà ẹ̀. Mo I'm trying to say is mo sọ pé mo expect pípẹ́ ní olùmọ̀fẹ́ bàjá kò fẹ́ wà jẹun tó máa rìn pé bọ̀bọ̀ láàbù ṣe àwọn responses tó fún mi. I think at this point, mo máa ní jẹ́ kí n get nǹkan tó ń ṣẹlẹ̀. Ta ni bọ̀bọ̀ ẹ̀? Ṣé mo rí lòtò? Mo ní ti fẹ́ mọ̀ mi ìmọ̀ rí nbí kankan. Ṣé ti rí rí? Bọ̀bọ̀ tàn sọ̀rọ̀ pa ẹ̀ náà ni tó ló gbọ́rọ̀ ẹ̀ tó bébè o mọ bó ṣe ṣe ní so ti yẹ ń sìn o mọ bó ṣe ṣe ní kó lè jẹ́ pé mi nìkan ni mo wà nínú nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó má kọ̀ọ̀lọ̀ jẹ́ pé bí a mọ̀ fíò lára mi ni tí kì í mọ tó bá ṣẹlẹ̀ lórí ẹ̀ torí mi mọ gọ́ọ̀ tó ní láti wá síbi kó wá jókòó sí ọdẹ sọ fún mi wípé nàìjíríà ah, bí mo ṣe ẹ̀fẹ̀ kó sọ mo ṣe sọ yẹn mo ká gbọ́ pé òfò láǹsì mi àmọ́ ọ̀rọ̀ nẹ́ẹ̀sì kí ló stop ẹ láti jáde síta gbogbo yẹ kó irú ọ̀fẹ́ hàn kó tó ti kọ́ kó sọ gbogbo ilé. wọ́n kó báwo ló ṣe ń báyìí. I came out from there, I gave you a kiss on your forehead. Most of pé mo wà impressed by your response. Uh-huh. So what are you trying to say? Kí ló fẹ́ kọ́ mi pẹ̀lú wíìfù àtọwọlé? Ọ̀pọ̀ tó dàbí ìjàrú yẹn tó lè yọ tí méjì ṣètì kí ló fẹ́ fi ṣe? Mi láìkẹ́. It is not about kissing. So. It is not even about making love. What I need is yes or no. Do you know this guy? No, I don't know him. No problem. Leave me alone. Let me alone, Jai. You will, will understand the whole thing. I came, I said I'm impressed by what you did. Don't you not, if I'm not on your side, whose side would I be? Torí mi mọ ní tìtò máa fi wá sí tó a máa fi sọ gbélé tó sọ yìí. Kò problem tó o bá ti mọ̀ rí pẹ̀lú. Kọ́lápọ̀, I read you like a book. I can read your mind even when you're not beside me. So mo expect pé whatever ti tí mo bá ń feel nípa nǹkan ó yẹ kí wọ́n náà lè read you. We've been in this like for long. Let us sorrow, Barry. I don't like it, honestly. I'm sorry. You owe me an apology. I just said it now. I said I'm sorry. A good one. That is not how to apologize before. Leave me alone. Adéjọkẹ́ kí ló ṣẹlẹ̀ náà Adéjọkẹ́ kí ló tó ń ṣe báyìí pẹ̀lú mi kò dáa náà ẹ kò dáa pẹ̀lú gbogbo àlàyé mi yìí ò tiẹ̀ rí tèmi rò rárá mo tún ní kí n wá bá ẹ ní ìsìn pé kí n tún bẹ̀ ẹ́ kó kàn tiẹ̀ consider mi still náà o kò sàtún le ju òun lè ra kí ló ṣẹlẹ̀ náà. wo wo mo ti sọ fún ẹ ibi tí n bá ti sọ yìí pé ó dàrọ mi ò tún ṣẹ́ka lẹ́ńbẹ̀ẹ́ mọ́ ah ah mo rò bí a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ni náà. Adéjọkẹ́ má sọ báyìí náà tá a bá tiẹ̀ torí iṣu jẹpo ó yẹ ká torí epo ká fi jẹṣu náà ẹ kò dáa kókò tí ẹ̀rọ tí tí mo ti ṣe nínú ayé ẹ kó kọ̀nsídà mi ṣó ti gbàgbé mi adéjọpẹ́ ṣó wọ́n ti wí pé torí kíwọ kò lè lọ sí school lèmi ṣe stop school tèmi and apart from that ṣó wọ́n ti pé ìgbà tí dáàdi sick èmi ni mo donate ẹ̀jẹ̀ tó fi wà láyé dòní kó dáná ó dẹrú àwọn nǹkan yìí kò tiẹ̀ kọ̀nsídà mi àbí ṣé ní tí mo ṣe yìí náà tó ni kó dáa. Oh, sọ torí kò lè sin egun òun ló ṣe ṣoore torí kò lè sin egun ló ṣe ṣoore ìwọ ni kọ́kọ́ ló máa ń pààyàn lọ sí skul náà. Adéjọkẹ́ no má ronú bẹ́ẹ̀ yẹn náà kì í ṣe pé mo wá síbi wá sí egun mo kàn ń rò pé bóyá tí n bá kò tiẹ̀ ṣe àwọn àlàyé ìwà reason pẹ̀lú mi ni náà ẹ kò dáa wo. mi ò fẹ́ wàhálà mo ti sọ fún ẹ pé máa fún ẹ lọ́rẹ̀ mi ṣó tún fẹ́ lose opportunity ni. Adéjọkẹ́ stop it ìwọ òun ló ń sọ jáde lẹ́nu ìnáwó akérèdọ́ fi ń sọ̀rọ̀ báyìí ìwọ níyàwó mi ìwọ ni mo fẹ́ fẹ́ yes ó ṣe máa sọ pé fẹ́ fún mi lọ́rẹ́ ẹ nílẹ̀ Yorùbá ibi ló ti ní tó ti ń ṣerú ẹ̀ kíyàwó sọ pé òun fẹ́ fún ọkọ ẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀ pé possible now ó dey consider me now. ta ló fún ẹyàwó <laughs> ó fọ́ ni wo sórí pígbà tó dé mo ti ń jáde kí ni ìtumọ̀ tó ń sọ yìí? kí n máa lọ. Mm-hmm. adéjọkẹ́ kí máa lọ. ọ̀pọ̀ fẹ́ kó o ga àṣà. Thank you. ọ̀rẹ́ mi mo ti wẹ̀ ẹ́ lé tẹ́lẹ̀ bóò ni wọ́n mú wa òkè jàre ìbò ló wá rí lọ́dọ̀ mo lọ wúmà tó wà ń sàlẹ̀ jàre ní kó bá mi sùn. mo dẹ̀ fẹ́ rí ẹ fọ́rọ̀ kan o ṣé kò sí boyfriend ẹ èmi àti ẹ ríra so a sọ̀rọ̀ ó wọ́n bá mi sọ àwọn nǹkan kan ó sọ wípé o ní ìwọ pẹ̀lú òun pé ẹ lè fẹ́ra yín mọ́ ní pé kó máa lọ ń lọ òun mo kàn wò pé ah, ọ̀rọ̀ yóò yé mi mo ní láti rí ẹ kí n confam kí ló ṣẹlẹ̀ ó ti sú mi ni. o ò ní interest mọ́ jàre o dẹ̀ fẹ́ move on nìyẹn. o lose interest lórí bọ̀bọ̀ yẹn ọ̀rẹ́ mi boy love ẹ mẹ́rin as in tọ́mọ́ ní pé kí ọkùnrin kó love obìnrin wholeheartedly but boy love ẹ mi ìdẹ́nifẹ́ kó lose ẹ. mi ò mi ò fẹ́ mi ò fẹ́ fẹ́ mọ́ ni. ó ti sú mi ó dẹ̀ ti mi nìyẹn ah, ee eh, lọ́wọ́ láti bá pé èèyàn ń èèyàn kò dẹ̀ sí mọ́ nínú relationship náà nìyẹn mi ò fẹ́ náà nìyẹn i lost interest. ah okay. well agreed but ó yẹ kó ní reason kí ló dé gan-an kí ni tiẹ̀ èmi ni mò ń fẹ́ tí mo sọ pé mi ò dẹ̀ ṣe mọ́ nìyẹn ah, ah kí ló ṣẹlẹ̀ náà. okay if so so ah so ah. so. Mm, babe i am cooking something. really mo plan nǹkan tó yẹ pé ó hot lọ́wọ́. Mm, tó bá máa jiná as in tó bá máa jiná ìwọ gan wá congratulate me. Ah, like seriously. ìwọ náà marry now wá congratulate me. okay o wàá fetí lẹ́kọ̀ọ́ o tó bá ti délẹ̀ ẹ jẹ́ ká gbọ́ o. a tó jiná. <laughs> anyway ah. ó máa ṣá. hello ṣe ti dé shop nísìnyí. ó ṣe kúrò lọ́dọ̀ yín ni now. Oh, ẹ fẹ́ kí n máa ṣe exercise àbí mo ń bọ̀ mo ń bọ̀. check it out your woman. no all right darling all right later <laughs> all right. ọba wa àbí ọ̀rọ̀ òtá lè tóbi kápọ̀ bẹ́ẹ̀ bu ẹnu iná láti sọ. kábíyèsí ṣe rí ó lójú nǹkan tó yí ó máa easy fún mi láti sọ níwájú yín nípa bí èmi pẹ̀lú yín ṣe jọ wà ṣùgbọ́n ohun tó bà mí lọ́kàn jẹ́ ni pé gbogbo ìgbà ẹgbẹ̀rún tí mò ń sọ abẹ̀bẹ̀ sókè ibi pẹlẹbẹ náà ló tún fi ń lélẹ̀ bí mo ṣe ń yí ọmọ mi ṣébè kábíyèsí ó yí mi padà sí poro ni ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í ṣe ń tá a gbọ́dọ̀ fagídí ṣe tó bá jẹ́ nǹkan téèyàn lè fagídí ṣe ni nígbà tí n bá máa fi gbọmọ bí ẹ̀ẹ̀mejì yóò gbà ṣùgbọ́n tí èmi gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìdùnnú tóun náà gbọ́dọ̀ gbà pẹ̀lú ìdùnnú tí aya rẹ̀ gbọ́dọ̀ gbà pẹ̀lú ìdùnnú ni ibi tí ibi tí ọ̀rọ̀ òun lè sínú kábíyèsí. ẹni agbójú òkùnlé kò sẹ́ni àgbà. kábíyèsí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀. ẹ bọ́ọ̀ ló wá rí. iṣẹ́ bó ṣe rí gan-an n ló jẹ́ kí kòkó ọ̀pá mi lóhùn ọ̀rọ̀ jẹ́ kábíyèsí ìyẹn ni mi ò ṣe mọ nǹkan tí mo lè sọ o ah! ṣùgbọ́n bí mo ṣe ń wò yín kábíyèsí ẹ ti ń bínú o. ó bá ọmọ rẹ sọ̀rọ̀ tì. ẹ ti ń bínú o. wọn bínú. bọ̀tú yín ń le mm-hmm. ẹ rẹ òun yẹn sílẹ̀ o kábíyèsí àní fojú sunkún ara wa o elédùn ọkọ̀ yìí mọ̀ sí ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ bá ṣe sí ẹ má fagídí kún ọ kábíyèsí ẹ má ṣe lọ́nà. Ah! Ah! mo ti débẹ̀ mi ò rí ẹ̀ òkè wọn láti bọ̀ okay okay okay okay okay all right. ọ̀yà lọ́wọ́ ní mọ́tò ẹ̀. babalọ́la. báwo ni ẹ sá. báwo ni nǹkan. a dúpẹ́ fọlọ́run. babalọ́la mo dúpẹ́ pé mo pè é ẹ sì wá jẹ́ mi <laughs> ọlọ́run á pọ̀ yín lé. lórí ọ̀rọ̀ oníyàwó dé kò ṣe yàwó dé ni mo ṣe torí ẹ pè é pé ẹ ṣe kó fọmọ ẹ lẹ̀ ìlú ẹ ṣe lébi nsìn ọmọbìnrin mẹ́ta ni mo ní ẹ̀ẹ́dẹ̀ wà wò bá tẹ́yìn lọ́rùn náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí sẹ́ni tó máa bá yàn fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ níyàwó dé olùmúṣepè ẹ ṣe sá. babalóye ẹ ṣeun gan. see um, you wouldn't understand ṣọ́ra mi yẹ yín ẹ máa jẹ́ ìbéèrè request nǹkan lọ́wọ́ yín ṣé èmi ló yẹ kí n máa mú nǹkan lẹ̀ fáwọn aráàlú ni àbí àwọn aráàlú ló yẹ kí ọmọ àbò ipò ọba lọ́la. I mean, I'm, I'm the future king of this kingdom. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Kọ́ máa wò wọ́n mi lára. Èyí ni. Kọ́ dẹ̀ máa yáàfin kan Well, um, I just uh, gbàgbé nípa battle of supremacy. Ṣọ́ra mi yẹn. We're talking about matters concerning my heart. Mm. Oh, Balola is in love with this girl. I love this girl. Sherry, Babalui, it is either I marry this girl or I am not going to marry again sí. ọ̀bọ̀lóye hmm. hmm? ṣẹ́rí tó bá jẹ́ pé ọ̀rọ̀ lórí nǹkan mi ni ẹja sọ bọ́ lórí eléyìí ẹ mẹ́nu ah. i'm sorry. Sorry um, màá tún máa rí yín ṣẹgbọ́. ẹ ṣeun bọ́. ẹ ṣe àbájọ́dá ẹ ṣeun. ẹ ṣeun. mm kábíyèsí pé. pé mi kí ló lè pè é fún yẹn o. Ah, for what. kí ló lè pè é sí yẹn o. jẹ́ bèrè lọ́wọ́ bàbá ọjà ìyẹn máa mọ. làwọn eléyìí sọ. n kí gáàmì tí wọ́n lè pè é kú. ṣé kí n má lọ ni. Ah. tó o bá lọ rudeness nìyẹn. Ah. kí ló professor what are you insinuating? abóhùn insinuating kankan tó. no nothing but mo kàn ń wò náà ni olóòrùn mo ṣe bí ṣé kí n lọ àbí kí n má lọ. lọ́ọ̀nà kò sí nǹkan tó fẹ́ sọ fún ẹ náà ju ọ̀rọ̀ bàbá sọ́mọ náà ni. sáà máa kọ̀ bí á tì í ni tó bá dẹ̀ lọ nǹkan tó bá sọ fún ẹ jẹ́ ń gbọ́. ẹ jáde kó àwọn owó wá fún ẹ kó wá. níbo ló wà praise ti lọ o tó bá dẹ̀ ti lè lọ ẹ̀ ọ́ tọ́ nìyẹn o ẹ̀ ọ́ tún sọ bí o bẹ́tà o bẹ́tà okay. Uh, I won't find it funny with you if the set date is not met. No serious o. Oh? Ah, oh, no problem. Money that I received um, the hello. other payment. No problem. Ah, uh, hello. Um, Prince, your uh, abroad me no fair, o fẹ́ Um, actually, nǹkan to Ah mi tẹ́ mo bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. You can start from anywhere. Just say something. Um, Prince. Yes. I really like you. Really? Yeah, and I want things to work out between us because no, no, I re you know, tí mo bá ń sùn, you're always in my dreams. I, I really like you. I love you. Uh, it, I want to it, be it, your wife. it's okay. It's okay. Um, <laughs> you're a very beautiful young lady, and um, you're a likable person. I don't think it's right fún obìnrin tó rẹwà bí irú wọ báyìí kó máa fira ẹ̀ máa bẹ ọkùnrin. It doesn't make any sense. You understand? I mean, I like you as a person, no doubt. But <laughs> not to have anything like this with you, okay? I'm so sorry. So, um, engineer, the receipt as uh, I've requested for. Wait. I'll be waiting, eh? Wait. No problem. We can start from somewhere. Okay. Okay. Bye bye. Jíde, dúró, ṣé nǹkan tó fẹ́ sọ fún Prince ni tó sọ pé o fẹ́ rí? Mo ní ṣògbó aláàkí mo ṣe yẹn. No, no, no, ọkọ ẹ ní sùúrù. Ṣé rí Prince, mo like it mo really like ẹ gan ó dẹ̀ fẹ́ kẹ́ bá mi ṣe at least kí ni àti ẹjọ́ wa èyí ló máa really enjoy mi o ó ní regret at all mo like bọ̀bọ̀ yẹn. ṣé ìwọ mo rí ọkọ ni ó fine now.

títí tá a fi parí ẹ̀ ẹ̀rín ni ẹja máa rí o <laughs> ìbànújẹ́ ò ní sí lọ́rọ̀ wa. ẹ káre ẹ mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ni ṣé ẹ fún mi àbẹ́ ẹ̀dẹ́ fún mi. ọba ló ní ilẹ̀ ọba ló lo gbogbo ó di fífún ọ̀kárí ọba dáadáa ẹ ẹ ní tí mo fẹ́ gbà lọ́wọ́ yín ò ju wípé ẹ̀yin méjèèjì ẹ mo fẹ́ kẹ́ ẹ fìrà yín lẹ̀. No. Ah. You don't understand you uh, eh, because that is the problem. I don't understand you at all. Okay. So if you want us to separate. Exactly. <laughs> Hey, with the back of that head, ìwọ ò rẹ́rìn-ín. kábíyèsí mi ò lè rẹ́rìn-ín sá because èmi àtọ́kọ mi à lè fi ara wa sílẹ̀ mi ò lè rẹ́rìn-ín kò fọ́ ni. ó fọ́ ni jẹ́. very funny. no this is kábíyèsí i just have to respect it. kábíyèsí sọ pé káwa méjèèjì fira wálẹ̀ i just said you don't understand pé kò fọ́ ni very funny kábíyèsí tẹ́ ẹ bá sì ti gbà sí mi lẹ́nu twenty five million naira ni mo máa fún ìkọ̀ọ̀kan yín. oh fantastic twenty five million naira twenty five million naira oh àwọn méjèèjì á jẹ́ fifty million naira bẹ́ẹ̀ ni mo sọ bébè òrìkúwà òkè gan kábíyèsí kẹ́ fún mi ní hundred million naira èmi nìkan kẹ́ fúnyàwó mi náà ní one hundred million naira kó jẹ́ two hundred million naira èmi ò lè fìyàwó mi lẹ̀. ṣé o mọ̀ pé ọba ni mí mo mọ ọba sì bá lórí ohun gbogbo ṣùgbọ́n ọ̀rọ̀ tó délẹ̀ yín ò gbọ́dọ̀ fipá mú yín kábíyèsí ẹ̀rẹ́ rìn mọ́ o ẹ̀rí yín ẹ ti reduce ẹ̀rí ẹ̀ ó reduce ṣé mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ kò fẹ́ gbọ́. ẹ̀rọ náà yín lẹ́ni ká máa rẹ́ẹ̀rì. ẹ̀rọ ẹ̀ ò yà sí ìbéèrè yẹn. ọmọ yìí o ọmọ hundred million naira pẹ̀lẹ́ rẹ̀ ni mo fi sọ yìí. mi lè fìyàwó mi lẹ̀ kábíyèsí téèyàn bá ní wúrà àti fàdákà ó ju ohunkóhun tó wà nílé ayé lọ àní kéèyàn ní wúrà àti fàdákà ní ìkáwọ́ ẹ̀ ó ju iye kí iye tí wọ́n bá fẹ́ fún lọ wúrà àti fàdákà mà lápé téèyàn bá ní tán ọkùnrin ti balẹ̀ wúrà àti fàdákà tọ́lọ́ ń taari sí mi lásìkò yìí bí mi tiẹ̀ lérú owó tẹ̀ ń sọ lọ́wọ́ mo ti ní téèyàn bá dẹ̀ ní kí lèèyàn wá káàkiri so kábíyèsí hold on with your fifty million naira bí twenty five million ò bá tó yín mo lè fi kún. ẹ kábíyèsí ẹ má bínú sá tó tó ṣe bí òwe sá ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ wípé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun lèèyàn máa fi ń jọmọlúwàbí gbogbo ìlú ló ti mọ̀ pé wọ́n ti sọ àwọn méjèèjì pọ̀ lójijì ká kò sọ pé pé káníkà ká lọ separately ká má fẹ́ra wa. Ah, ẹ̀bẹ̀ ni tá a bá fi sọ pé adégún náà là á tó sọ pé adé ògùn àbẹ́yìn ògùn orúkọ méjèèjì ń rí níjọ́ tá a sì ti ń fẹnu sẹ́nu ya a lè pe adégún bàbá tó rádé ògùn a tún fi adé ògùn. kábíyèsí ibo lè ń lọ ní November next year. ìfara eh. wa dé yìí kò sídìí kankan fún mi láti fẹ̀kọ́ tán náà fún yín o n ò gbọdọ̀ parọ́ fún bó ṣe lè wù òòṣà ah, alápò jájà ọmọ eléṣù ọjà ọmọ apàmọ̀ nísàyà ọmọ gbangban kẹtù ah kábíyèsí yá lé díẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá bàbá yẹn jẹ́ ọ̀ràn yín létí abẹ́ ti gbàgbé ni. lápò jájà lápò jájà lápò jájà èmi ọba adésànyà mo wá pè ọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ní wo nínú ìlú lápò tá a wà yìí àwọn èèyàn kàgbéyàwó kún mọ́ bọ́kọ ti ń fàyà bẹ́ẹ̀ láyà ń fọkọ àwọn ẹnikẹ́ni wọn fi máa dàgbéyàwó wọn rú láì nídìí lápò jájà kó o bá ń fayé rẹ̀ fínàfínà kó o ṣayé rẹ̀ ṣìkàṣìkà rídìrídì rádaràdà ni kó gbẹ̀yìn ayé rẹ̀ kó má rojú ráyè ṣègbésí ayé ara rẹ̀ fúnra rẹ̀ ó sì délé ọkọ ni ó ṣèdílé aya ni káyé rẹ̀ ó dàrú kó kú dànù bẹ́ẹ̀ ní kú kó kú bájá tòun tún kù tòun tó kúrò bọ́bọ́ wá ṣe pa ọkọ náà ló sọ wípé òun ò ṣe mọ́ tínú ìyàwó ò sì dùn lápò yáyà kó ṣe ayé rẹ̀ síkàsíkà bó sì jẹ́ aya ló lòun ò ṣe mọ́ tínú ọkọ ò lápò yáyà kó ṣayé rẹ̀ mọ̀nàmọ́ná. Mm kọ́ máa yàn wọ́n lẹ́nu bí ìgbà tágbò tó bá sùn tó bá sùn ló ń gbẹ̀ jẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àti ìdílé ọkọ àti ìdílé ìyàwó gbogbo wọn náà ti fọwọ́ sí pé ká so ìgbéyàwó tọkọláyà ká so papọ̀ ẹ gbọ́dọ̀ àti ti mọ̀ pé àṣẹ kábíyèsí ti wà ní ìbáyìí. àwa aṣojú ọba túrè òòṣà alápò jájà òun lójú wà ní orí ìjókòó ìgbéyàwó ti tiẹ̀ kí ni ó ti di ṣíṣe ó yọ ya ẹnu ọsíwájú ẹnu ọsíwájú ẹgbẹlẹ rárá wọn ó ti dà bẹ́ẹ̀ ẹ gbogbo ìgbéyàwó yín tá a fẹ́ so yín papọ̀ lẹ́nu ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣonílé ni bàṣà àlejò ni tó bá ní kí gbìyàwó yìí kó jẹun òṣà alákòjájà kò ṣe é mọ́ṣá. àṣẹ. bó bá jẹun lé kó mu mi lójó. jẹ. gbogbo ẹni tó bá sọ pé ìgbéyàwó yìí kẹ má dàgbà kẹ má dògbò nídìí ìgbéyàwó yìí òṣà alákòjájà fáyà. àṣẹ. àṣẹ gùn bẹ́ẹ̀ torí wọn àwùṣẹ ti wá àfọṣẹ tọ fún mi là èyí tá a wí lẹ́yìn. kárò ó rọ̀ mọ́ olúbíkí ọ̀sán ìbíkí ajígbákorodu gbogbo tá a bá dè lẹ́nu òṣà alápòjáde àti báwa dè. ẹ wo ayọ̀ ní tó kù ẹ fún adé nǹkan jíjẹ àti mímu jíjẹ àti mímu ló ẹ wo kábíyèsí ni kádúpẹ́ lọ́wọ́ ẹ̀ lápòjáde àti kádúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ̀yin gẹ̀ẹ́sì ẹ̀ fọ́ níṣà. mo kí bàbá kúmọ́ mi zẹ́ kó wa òkè àárà tán. Hmm. wọ́n sọ fún mi ní eh, ṣàtìjẹsẹ́ ara wa yìí ká máa pọ̀ I'm a married man can't do that. Then the love of me na kill me. Indeed. Like, did you say you're married? Yeah. Like seriously? I can't. Wọ́n we are married women. Ìwọ náà jáde síta. Kí wá ni? Kí wá one? ṣé kí n bẹ tọrọ ṣé mo pé àwọn ilé wọn ò ní bẹ sùn tọrọ èmi ọgbẹ mi mo nífẹ̀ẹ́ ṣé n sọ fún ẹ. collins ti ẹ̀ pè ní last tó ń sọ tó ń bẹ̀ mí pé kí n jọ ọ́ pé kò fẹ́ òun bọ̀bọ̀ yẹn ní sọ fún ẹ owó ló bá dé láti Port Harcourt. trailer ló fi ìwà jà rẹ. that guy is loaded now what are you saying. owó ni kókó rẹ mi what are you talking about what marriage. Hmm. but ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé wọn kó mo fọkọ. kí ló ṣe. ká ní kàn ṣe pé ọ̀rẹ́ mi ni girl yìí I swear, má gba bàbá yìí mọ́ lọ́wọ́. <laughs> Oh, ó ga o. Ọwọ́ yóò lè dùn mí. Lọ sí gbogbo yín ẹ̀ sílé ọkọ. I'm married and I love my husband. Yes, yes, she's married. Òun pẹ̀lú sìntẹ́tíkẹ̀ tó tẹ́tíkẹ̀ tó tẹ́tíkẹ̀. Òun náà ló jẹ́ pé ọ̀rọ̀ ara trọ́fì fún máìrì mọ́. Wọ́n bí pásítà lọ next week. Èmi ò lè yáyọ̀ láṣọ òun. Èmi ò tiẹ̀ lè wá jẹ́ kó disgrace mi pẹ̀lú sìntẹ́tíkẹ̀ tó gbé sórí. Ọ̀rẹ́ mi, down máa yẹ lówó. ọ̀rẹ́ mi tó bá kọ wájú sí ẹ̀kúta tó bá kọ̀yìn sí ẹ̀kúta ṣé tó bá kọ ẹnìkan báyìí tí ó rà ẹ̀ pa either you are in marriage or old age. Mm. Thank you. My dear, you should. Where is your dear? What is it? Can't you get this thing? Money, it's, it's over. What is it? Please. Ó mọ tó The surprising thing is that bó ṣe ń ṣe yìí, mi ò dùn. Mo délé nísìnyí, the smallest slippers ẹ̀ gan, ó ti pack away. Ṣé mo ṣe ni? But dear, we have a wonderful marriage. You ought to know that. You know I love you. That wonderful marriage is backed up with a very strong tradition. Oh, gbọ́dọ̀ fi mí Please. What tradition? Oh, le fi mi sílẹ̀. Is it a do or die affair? What is it? Kí ni mo tiẹ̀ bẹ́ẹ̀ sọ? Just get get out, it is over. O ò lè ṣe báyìí now. Oh, you can. Ṣọlá, o ṣe mi díẹ̀ o. Mo sọ fẹ́ pé mo fẹ́ travel láti lọ ṣiṣẹ́ kí n kó wá kí n wá tọ́jú ẹ̀. Wọ́n fẹ́ràn kí tó dé mi gbọ́gbọ́ ti marry. Ìwọ tí wàá dẹ́nsìn mo ti kówó yẹn dé láti fi ṣe bó ṣe wù mí àti láti tún ẹ ṣe dáadáa. are you serious. i'm serious. i am married. ṣé ìgbìmọ̀ nǹkan tí mo wá ṣe lé mi gan kó yẹ kí n wàá bí báyìí o. Hmm. tradition ìlú wa ìkó fàyè gba gbogbo ilé ìwà àtọ. cut it off wọn ò pé ẹ náà ló máa lọ òrìṣà náà òrìṣà kí ni òrìṣà jẹ́ jẹ́ kí n sọ fún ẹ sìn ṣọ́rọ́ ọba tó lórìṣà yẹn fúnra ẹ ọgbà yẹn gan pàákọ́ rà bí àkìrà bí n kó fún sọ̀rọ̀ wọn láì kówó gan àwọn ọba àwọn hmm. mọ̀ọ́ṣà yẹn màá wá rà màá gbé sílé màá máa rán káàkiri bí ó ṣe wù mí. What do you expect? I have the money. Are you serious? Sure. You sure pé owó wà? Take a look at me. Owó wà nlẹ̀ báyìí. Oh God. Ó mọ̀ pé mi owó ni mo like. Mo like owó I can do anything for money o. Mo láti platform live ẹ̀yìn sẹ́yìn ni. Hmm? Are you serious? Kí ló dé kí ló ṣẹlẹ̀? There's nothing. Ṣé o tó ń gba ìpínlẹ̀ wa yìí? Come in. Ah, <laughs> mechanic. Mechanic mi. Mo ti ń dúró de látàárọ̀ now. Mechanic báwo? And moreover, where is the jet? Money ní kó bá mi gbé wá. Salẹ́sà ló wà lọ́wọ́ èyí. Kí ni mo fẹ́ fi salẹ́sà ṣe? Àǹtí need mechanic no no no no no no bring a mechanic. The extra thing nkan tí màá sọ fún mi i need jẹnijì ẹ. sinla hypertension by call me my doctor where is my doctor you ought to come with my doctor. and why this now why eh, am I embarrassed now. i need a doctor mo ní doctor why you go doctor wa. kò ní anybody torí di kankan. Ah, mo kì í lọ sí ẹ ní sùn ní sùn bá mi pe doctor where are you going the mechanic where ah! is the mechanic ah! now. am I embarrassed now. farabalẹ̀ farabalẹ̀ kí what's the problem kí ló dé kí ló ṣe é. Mechanic sí ẹ. Olúmẹ̀lẹ́. Oh, mechanic. I've been looking for you since. She mechanic. Mechanic. Now don't Where is my chair? I need my chair. Mechanic, where are you? Where is my chair? Baba. hey, hey, baby. Me also Mi ò sùn I Ṣé ẹ rí àárọ̀ bí mo ṣe jí? Ọ̀rẹ́ mi ló ìgbò máa ṣáà wọlé tó máa sọ ìyàwó mi ti ya wèrè o ìyàwó mi ti ya wèrè ó dédé tú sọ níta gbangba ni ìtọ́ wa ń bà mí lẹ́rù tí mo ṣe sáré débí ni pé bàbá ẹ gbà mí mi gbọ́dọ̀ wèrè ṣé mi ní ya wèrè. farabalẹ̀ tí òrọ́ máa kín é gbọ́dọ̀ ṣojo ó ò lè ya wèrè tí ò lè yàwó rẹ̀ ya wèrè n kò gbọ́dọ̀ dẹ́rù bá ẹni yóò ti wá sọ̀dọ̀ mi kó pé ìyàwó rẹ̀ kọ̀ ẹ́ mo dẹ̀ kí n ti sọ ohun máa ṣẹlẹ̀ ẹ̀ àmọ́ bá sọ máa ti gbẹ̀mí rẹ̀ sókè. torí pé ó dalẹ̀ mo lè kó ṣe ní dalẹ̀ o hmm. ìwọ kọ́ dalẹ̀ òun lè dalẹ̀ òun lè fa yóò fi ya wíire. òṣà alápòjájà rẹ̀ ń dùn ìwọ kó ṣe òrìṣà ló ṣe eh, ibi ìwéde nìkan kò máa dúró ẹ̀mí rẹ̀ ṣe máa lọ sí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀mí lè ṣe máa lọ sí ó ti dalẹ̀ ẹ̀ lè dalẹ̀. àṣírí ẹ̀ ló tún síta gbangba. ẹ ṣé o ibi mi wá ń lọ rèé o sórí lọ́wọ́ yóò wáyé. má yìí dábàá kó máa fẹ́ yàwó. ẹ ṣé o kò sí mẹ́jọ gbogbo wọn bá kàn mo dà máa kọ́kọ́ ṣe o máa wẹ̀ a máa wẹ̀ irun dánú láàrẹ a máa bí ìrọ̀wọ́ òṣà alápò pé ká máa ṣe o máa gbẹ́bọ o máa ṣe tutù ìyẹn ló máa kọ́kọ́ ṣe kó ikàn bó ṣe máa fojú síta ó máa fẹ́ yàwó. ẹ ṣe o wàá lè lọ́mọ bá. kábíyèsí ní gbólóhùn kan kò ní ṣeéṣe. àwò àwò ojú èèyàn ni wọ́n ti mẹ́ta tí wọ́n sì pébeji ni tí wọ́n ọgbọ́n àyínnìke tó lè lò kí ká fi wá nǹkan míì ṣe yàtọ̀ fún lápò jájà kọ́mọ́ ṣiṣẹ́ ṣeun mọ́ bó bá tiẹ̀ wà kó kàn wà sáá kí gbogbo ègún yẹn ègún tí a ń tà ń lò pé báyìí ni ó ti kà mú kúrò ń bẹ̀. kábíyèsí bàbá jẹ́ orí ń tẹ̀sí wa nù. ní sàká ní ọ̀dọ̀ tèmi ọ̀sù mi lọ́wọ́ agbára mi ò gbé. ilẹ̀ wa jáwo sí kí lọ jáwo sí tápára rẹ ò bá ká. wọn ò bá rú rẹ lọ́wọ́ bàbá ńlá bàbá mi. jáde gbẹgbẹgbẹ kọ wájú mi jáde. kábíyèsí o kábíyèsí o. lákòjájà ọgbọ́n òdìgí láì sókun. Oh, Daddy! Nectar! Yeah, oh my God. That would be. Ah, I'm walking. okay, no problem. Oh, uh. baby. Someone sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Ládé, ṣé mo pẹ́ ọkọ ni wáyé? ṣé ọ̀pá gbèrè e ni ẹ́ aṣẹ́wọ́dẹ̀ ni ẹ́ sọ fún gbogbo ọkùnrin ṣe pọ̀ tó ní gbogbo ẹ̀yìn ọ̀rí ọkọ tí ọkọ tẹ̀mí lọ́wọ́ ẹ̀kọ́ máa fẹ́ àbí. jẹ́ jọjọjọjọjọ ní sùúrù náà jẹ́ kí n understand nǹkan tó ń sọ explain nǹkan tó ń sọ because mi ò lè comprehend nǹkan tó ní. kí ni mo sọ ṣó tó dé pé ọkọ mi lẹ́nu yìí ni ṣó tó dé ẹ̀ ṣé ojú sọ̀nà fún ẹ tó bèrè ìbéèrè àpàdà lọ́wọ́ mi. Ah, ẹ jọ ìyàwó ẹ ní sùúrù wọ́n fún yín ní ẹran wọn ní kẹ́ jẹ́ ẹlẹ́gùngùn ni wọ́n ní kẹjú dànù ẹni pé ẹran díẹ̀ wà bẹ́ẹ̀ wá kílẹ̀ fẹ́ gọ̀gọ̀nà kí ló ṣe kí lẹ̀ bá kàṣẹ lójú kòkòrò ni kí lẹ̀ ń wá kiri. kí lè fi ṣe kí lè fi ṣe é tó wà sọpọ́lá gbèrè ni ẹ ìkàjẹ́ ni ẹ lóṣù tó bá sọ anything bẹ́ẹ̀ máa gbá etí ẹ. wọn bí aláìyá ẹ rè i mean it wọn bí bàbá ńlá kù bàbá ẹ rè kò fọwọ́ kàn. baby who is your baby are you mad? ṣé wọn kè ṣé wọn kò ṣe é ṣá what's the meaning of baby èmi baby ẹ níwọ abó ti gbàgbé ni èmi èmi gbé nìyẹn e. mo dáràn ní ìwọ abótúgbà bí gbogbo tó ṣe kó jẹ́ mi ní òkúra mi tẹ̀wọ̀n sìn ṣọ́dọ̀ ní tó ìwé mi nìyí ìfẹ́ ayé mi rèé ọlá mi rèé ah. gbàgbé tó bá bìlíf mo lè ṣe nǹkan kan fún màá bá ẹ wí gbàbẹ́ màá bá ẹ wí amóso jẹ́ kí n sọ fáàkì kan fún ẹ ṣorí ìgbà tí mo mọ̀ ọ́ òun láyé mi change o ah. yes can you imagine bí o ti ẹ̀gbìn kékeré báyìí lọ ọlọ́run ti ṣe fún wa àti fẹ́ complete ilé wa wọ́n gba tí mo mọ̀ ẹ́ mo ń ṣe orí burúkú gbà ẹni tí mo believe pé rere mo ń ṣe má lè pé ibi tọ́lọ́ ti máa ní kí n ṣe rere mi máa débẹ̀ mo dẹ̀ ti débẹ̀. <laughs> so you have to be very careful or oh, else. mi mo kú mo lọ́ọ̀bì mo lọ́ọ̀bì. lẹ́nu tiẹ̀ love ìwọ́n mo gbọ́ pé love. but ó dà ó dà ń pè é ó lẹ́yìn pàtí ń rí ẹnì yìí fẹ́. ọ̀hún tó ni o. ìyàwó. ẹni ìyàwó prince. Ah, kábíyèsí o. ẹ ló for information ìgbà tó ń bọ̀ o rí wípé a fẹ́ wọnú mọ́tò yẹn. bó ṣe sọ fún mi lọ́jọ́ yẹn. ẹ pàṣẹ fún ìjà lọ alẹ́lẹ́. Oh, baby, please, do you want to carry over your girl? Oh, my God, they're just mama ọ̀nà báyìí yóò dé nítorí bóyá gbọ́dọ̀ mi mi yípo yẹn fẹ́ kẹ́ ẹ bá mi yí padà ká fa ègún burúkú tu ọ̀sá wọn rí wọn rìn wọn kankan ádíá fún onírètè ṣèṣe ọmọ sákòrò wọmi kó tó pẹja èyí tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ kó tó wọmi lọ wọ́n ní ẹbọ ni kó ṣe torí ilẹ̀lẹ̀ ń wò ẹ̀ wòkè àìṣẹ́bọ àìṣètùtù Ifá ọjọ́ nu ni Ifá ṣẹ́ ẹ̀. kábíyèsí hmm? ẹ o àṣẹ ẹ àṣẹ ẹ àṣẹ ẹni ká wo tégbòtégbò ká bá tó iṣẹ́ ńlá rèé o ẹ ṣe iṣẹ́ mo ṣe tán ẹ ṣe iṣẹ́ mo gbà láti ṣiṣẹ́ ẹ mo gbà. yóò ṣe ṣe yóò ṣe ṣe. Hmm. Ah! iṣẹ́ yìí yóò mú ìrìn àjò mi wá sí ìlú yín o wọ́n fẹsẹ̀ bá ìlú yín báyìí. nítorí pé wọ́n ní tí ẹrù bá kọ́ kí tó kọ ilẹ̀ ó níbi kan àgbéká. ẹ ṣeun. béèrè béèrè ni o. ọkọ̀ tá a bá rí obìnrin tó ti bímọ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ó yẹ pé tó bímọ òun yẹn ìjọ ẹ̀rọ ọmọ yẹn náà kò bí lójú ẹ̀ tí ò dẹ̀ bímọ ọmọ láíláí láti gbà yẹn ẹ̀jọ̀ ṣó lè wà. ẹ máa sọ́ra o kẹ́ ẹ máa ronú ìdí ìtàn sọ́mà lẹ́wà o ṣé ẹnu lọ́gbà máa kọ́kọ́ ẹnu lọ́gbà

right. wọ́n ń lu aago kiri inú wípé wọ́n wá ọmọ tí kò tí ì mọkùnrin tí wọ́n tí ì gba ìbálẹ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n máa fún wọn ní five hundred thousand naira wọn náà dẹ̀ kú mọ́ bá ṣe wà ó mọ̀ wípé àti ìsanwó iléèwé ẹ̀ jọ ọkọ mi màá wá lọ síbẹ̀ sí i ó yóò lé ẹlẹ́dàá tiwa náà lè rọ̀ mọ́ àbí kí ló ní mo sọ. mọ́mí ìwé mọ̀jẹ̀ lọ. mo lè lọ kí ló dé tó lè lọ. kò sí nǹkan kan mi ò lè lọ màá mi. kó má jẹun tí mi rú àbí pé ti pé màá ní. ẹ mi ò gbọ́ àbí kí ni. bẹ́ẹ̀ni ṣé pé o lè rúbá mọ́ bó ṣe wà yìí. àwọn ọmọ ìbá tèmi jẹ́ ṣé pé wọ́n ti bàbá ní àwọn ọmọ yòó ti pa mí. kí lè wá rí ṣe sọ̀rọ̀ mi báyìí. ìlọ rẹ̀ nípa ṣe ní ká yà nílẹ̀ ó ní wọn kò lè lè máa fẹ́ àti bí lọ́jọ́ bẹ́ẹ̀ lè máa fẹ́ kí ọ̀làjọ́ bẹ́ẹ̀ wò ó lè rí lẹ́yìn lọ́mọ̀pá láyé ó jàre àdúlẹ̀ yìí. kí ló wá wà ní ìdí ẹ̀ gbogbo tó máa bá fi sọ pé àfẹ́mọ́ obìnrin yìí gbọ́ngàn ló máa fẹ́ tí kejì náà fi sọ pé tó wọ̀ bá fẹ́ báyìí òun ò lè fi lọ́rùn sọ́kẹ́ para wọn ni. iṣẹ́ ìfẹ́ ojú méjì kò yé mi kódà mo tún sọ fún un pé èmi náà mo bìnrin mẹ́ta kò tún wà níwọ̀n ìjọ wà níwọ̀n ìjọ ìjọ wà níwọ̀n wàhálà ètò fáyì náà kó fẹ́ èyí máa yé. èyí náà ṣàfẹ́ dáná ọba. ìfàdí ẹ tọ́jú ilé. lẹ́yìn ìgbà náà kí ìgbà náà kú tẹ̀lé. a ní ìtẹ̀sán yẹn náà da gbogbo àná la fẹ́ ṣe nǹkan tó da. kí máa ń ṣe kí máa ń ṣe yèyè báyìí mi mi mi mi mi má dàdọ̀ ọba mi ò ní dàdọ̀ ọba. bọ̀dá mi ṣé mo bọ́là ní kábíyèsí ní kí àwọn ọlọ́mọge ló wá sí ààfin gbogbo ẹ̀ náà lágbọ̀n. ẹ̀yin náà ti gbọ́ ṣé wọ́n lọ́wọ́ lu ìyẹn mo ṣe wá pé ṣé ọmọ tí yín náà máa lọ tó rọmọ tèmi lọ. ẹ ọlọ́run sọ ọmọ rẹ lọ yóò sọ bọ ọmọ tọ̀dọ̀ mi ò lè lọ. kí ló dé sórí gbogbo kí ló sùn tẹsán tẹsán tí wọn máa ń jẹ kí tó máa ń gbé láìlọ́nù wálé tó máa ń lá nǹkan nǹkan tó máa ń jẹ bẹ́ẹ̀ tún tẹsán ó ti dá wàhálà alẹ́ sí lò. tó bá ti ọmọ tó ń gbé lọ ọbẹ̀ tó lọ fitiri fitiri fitiri káàkiri wàhálà dé ni. àgbẹ̀rẹ̀ mílíkì ẹ̀ o. ọmọ yín. Ah! kẹ́kẹ́ tó lọ ọpẹ́. ọ̀bọ̀dá ni ṣé kò tán yín sìn bàbá sọ pé kí n máa mójútó àwọn ọmọ pàápàá ọmọbìnrin jùlọ ṣé rí ọmọ tèmi bó lọ tọ̀ máa tẹ̀lé mi bó lọ yàgbẹ́ máa tẹ̀lé mi èrí bí tẹ́sẹ̀ lọ tí mi ò ní bá nítorí ọjọ́ èrè báyìí ṣọlá òun lọmọ yóò lè lọ́yàn. ẹ̀rọ ìsọ obìnrin nìyẹn sẹ́mi ti gbọ́ pé ní mọ̀ pẹ̀lú ọmọbìnrin wọn bí tó ti ń lọ̀tọ̀ débi tó ti ń yàgbẹ́ kí ni wọ́n máa pè fún mi àbí wọ́n kò ní sọ ìgbà kẹ́yìn náà máa fọ̀rọ̀ mo fọ̀rọ̀ kọ́ lọ́ba náà gbàgbẹ́ kó gbàgbé òní gbàgbẹ́ wọ́n. wọ́n fi lu mílíkì ọmọ yín sí áfíríkà wo. tọ̀dọ̀ lẹ́gbẹ́ nígbà tó fẹ́ jáde sẹ́kọ́ndì kan náà wọ́n lu kílò tọ̀dọ̀ lẹ́gbẹ́. ẹ ṣàlàyé. èsì ìwọ tó ti mọkùnrin náà fẹ́ sí kí tó ti mọ ọkùnrin. ẹ lè lé ìjáde tí ó ojú òtì ṣé ọkọ̀ máa gbọ́ bẹ́ẹ̀ tó yẹ. nígbà mi tí àbúrò ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ìwọ náà gbọ́ ló ti mọ̀. náà mo rọ̀ lẹ́yìn lọ Thank you. ìbà ìbà ó ìbà ìbà ó ìbà ìbẹ̀yìn tó láyé ìbẹ̀yìn tó nílẹ̀ ìbà bá mi àtẹ̀bí ni tó mú mi wọlé awo ọwọ́ mi dà fẹ́lá lónìí ẹnu mi dà sọ̀là gbogbo ara mi kìkì àṣẹ nítorí ọ̀bẹ kí awọ́ mi lórúkọ tá a pè fá ọ̀bẹ gidi dáná lórúkọ tá a pè ṣọ̀dàrà oṣù lálàfàlà yóò rúpẹ́ bítíbítì bítí lórúkọ tá a pè yìnyín àmì àgbà àgbóyàmú ní ògbéra kó já lọ lóde ìdáró àlùkò gbéra kó já lọ lóde ìkosù lèkélè tó yá gbéra kó já lọ lóde ìkẹfun ẹja ńlá ọyàmú ní ojú ìbà lómi kó jẹ́ ńlá lómi àrògidìgbà ọyàmú ní ojú ńlá lòdù kọ̀nàkọ́nà ó yá wá dé mi bà lórúlé kójú mi ó ká lé kójú mi ó ká kú. ọ̀nà tá a bá débi iṣẹ́ ti ṣe láti. Ìgbìndà. Ejìrí. A ah! orí mi gbọdọ̀ gbẹ́bọ́, àyà mi gbọdọ̀ gbèjì. Èyí èyí ń dá. A léwọ wọ́ àti wọ́ ẹgbẹ́ aṣọ ilé mọ́ lọ. Ah! mo wù kí ní ráńdú torí torí bí àgọ́ bí àtẹ̀sẹ̀ bí ọmọ ah! nǹkan kan ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin lẹ́sẹ̀ ẹ̀yin gángan lẹ́sẹ̀ tí ọba nílé ká ṣe ń lù sẹ́dọ̀ orí yóò ní tẹ́gbọ́ àyà yóò dúdọ̀ débi. Dọ́dọ́. olúwawo a ti kanlẹ̀kùn òun lẹ́sìn ti sílẹ̀kùn báyìí mo ti sí èdè òòṣà alákòjájà o gbogbo tẹ́ ẹ bá sọ yín gbọ́ báyìí mo sì gbàgbọ́ pé dídùn ni mo yá ara ni mo yá ara ni mo yá èrò ni mo sàn èrò ni mo sàn èrò ni mo sàn àgàgàrà ní mọ̀rún orí òtólú ò àyájímọ́gìrì ajíbówó alágbẹ̀dẹ ọ̀run lágbára àwọn oníṣọ̀nà ọbẹ̀ oníwòde oníwòwò jìwò ajagun náà dènà akíndo akíndo akíndo kíndo mọ̀ fúnra gẹ̀gẹ̀ òjijì fòlú ẹ̀ sókè ó gbánú omi lọ gbẹ́rù láàpọ̀ o ìwọ la wá bá o bẹ́ẹ̀ ṣe ní kárìn àti rìn bẹ́ẹ̀ ṣe ní àtọ̀ bẹ́ẹ̀ la tọ̀ bẹ́ẹ̀ la tọ̀ àwọn ẹran yín mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti bàlágà o àpò ẹ gbà lọ́wọ́ wa ni o ẹ gbà lọ́wọ́ wa ni o kò sálà gbogbo ń tá a bá wá wí fún yín lónìí ẹgbà sí alẹ́nu ni o àwọn oníporí awo làkójájà o ntí wọ́n máa ṣe ńlẹ̀ yìí tá a fẹ́ kí ó rí bẹ́ẹ̀ mọ́ la ṣe torí rẹ̀ wá o awo ilé àti awo ọ̀tá àwa méjèèjì la ṣe parapọ̀ tá a máa yín sọ lónìí ẹ gbà sí alẹ́nu ni tá a bá rẹ́ni tó ti lọ́kọ̀ọ́ àbí ẹni tá a gbé ń yàwó tí wọ́n bá ní àwọn ò fẹ́ra wọn mọ́ òṣàlágbójájà ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí lágbójájà tá a bá rẹ́ni tá a gbé ń yàwó àbẹ́ ẹni tó fẹ́ni lọ́kọ tí wọ́n wá bá wọn ti súra wọn àwọn ò ṣe nǹkan kan mọ́ láàrin ara wọn lágbójájà o ẹ̀tọ́ ẹ̀ àṣẹ́gun dákẹsẹ ní ìṣẹ́ láwùjọ òkú tìjímèrè ní í ṣe láwùjọ àwọn ẹranko ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ báyìí nílẹ̀ gbọ́ òwú dúdú òwú funfun wọn ò ní jara wọn yàn lágbẹ́jájà èyí tá a wí lónìí kárọ̀ òrùrọ̀ ọ̀hún tí wọ́n lẹ̀ pọ̀ àbáláṣẹ. Yeah, Hallelujah. Hallelujah. jàre. ṣẹ̀ṣẹ̀ àwọn màdúgbẹ́. ṣẹ̀ṣẹ̀ olúwawo. ẹ̀rí kódà kéèyàn máa bínú kan sí nǹkan nígbà tá a wo tá a ta wọlé tó ṣe pé nǹkan la fi ṣe tá a pa wọ́n pọ̀ báyìí. n ta fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ dákun kí ló wá pọ̀ báyìí. ẹ ní báyìí ẹ ẹ palẹ̀ àwọn kẹlẹ̀ kí la fi jájà kó máa lò ó kàn tó ti yé. mo ti yí ń dọwọ́ tèmi ojú sọ́ba. <laughs> dúpẹ́ o ẹbọ kí ẹbọ dà ẹbọ wò ló dà ẹbọ rẹ wò ló dà ẹbọ yẹyẹ wò ló ń dà. ẹbọ lorúkú tọmọ tọtọ tọmọ tèmi kú ẹ ẹ dàgùn ẹ ẹ ń kéwèrè ẹbọ ya ẹbọ ọ̀ṣẹ́ ẹbọ orí burúkú lorú. ìyá ìwọ sọ fún mi pé ọmọ tèmi máa kú. ṣé ìfọ́ bá mi sọ ni mo ní nta abẹ́ tèmi o iṣẹ́ náà rèé o ẹ sì ní ẹ lè ṣe gbogbo ọ̀nà tí wọ́n bá gbà káfíṣe àṣìṣe ẹ bá sọ bẹ́ẹ̀ nígbà ni ẹ dàgbọ́n ẹ ẹ làárọ̀ mi ṣé àwọn tí wọ́n tí wọ́n kú ń ta wà lóhun sóbi kankan ló bí ọ̀nì. they are not the the the ordinary human beings. ta ló sọ bẹ́ẹ̀ fún we are talking about the the hair to the throne the prince the the the crown prince and we are talking about ordinary human beings. ìtumọ̀ kí what are you telling me. You, you, you are a useless priest. Eh, you don't have anything upstairs. I repeat it. You are useless. Don't say it again. Don't ever. I mean it. Don't say it. Look, I'll deal with you. Deal with me. I will deal with you. In my kingdom, I'm telling you, you will be surprised. Akínlọ́sẹ̀yìn torí pé mo dákẹ́ fún yín mi ò wí ìkankan tí mo bẹ̀rù orí adé ẹ̀yin lẹ́rù pé mo mi. i. I want to conscience. You want to eat your cake and have it at the same time? Eh? Darling, look, be very careful. Have to be very careful. Or else, I will remove your cap and get you as a card. For me to go out right now. Rubbish. Me? Me? Oh. ìwọ òòṣà alápò fájà àbí lápò jájà àbí lápò kí ni wọ́n ti pè ọ́ ó ó ó ó pa mí lọ́mọ ẹ́ you useless idol tó lẹ́nu tó lè sọ̀rọ̀ tó kọ́ ó ó pa mí lọ́mọ tó bá jẹ́ wọ́n ló pa mí lọ́mọ lóòótọ́ wá you so stupid ẹ́ ó kọ́ láǹfà tó kájà